السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الثالثة عشرة من سورة البقرة ومن سورة النحل وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم وما ذرأ, وما ذرأ لكم في الأرض مختلفا ألوانه إن في ذلك لآية لقوم يتذكرون lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá ọ tó ti ṣe àlàyé fún wa lọ́pọ̀lọpọ̀ nípa sánmà tó ń dá àti oríṣiríṣi nǹkan èyí tó ń mú kó máa bẹ nínú sánmà èyí tó ń fi sọ̀sọ́ sí ara sánmà gẹ́gẹ́ bí àwọn ara wọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa wá ń sọ fún wa nípa àwọn ẹ̀dá tó ń dá sórí lẹ̀ oríṣiríṣi làwọn ẹ̀dá tó lọ́n dá sórí lẹ̀ àwa gan alára tá a jẹ́ èèyàn ọ̀kan ṣoṣo la jẹ́ nínú àwọn ẹ̀dá yìí a kì í ṣe gbogbo ẹ̀dá tó lọ́wọ́ bá da sórí lẹ̀ ọlọ́run dá ẹ̀dá oríṣiríṣi sórí lẹ̀ èèyàn jẹ́ oríṣi kan nínú wọn torí ẹ̀ àwọn nǹkan tó lọ́n dá. wọn pe oríṣiríṣi wọn sì jẹ àwọn nǹkan àwòyanu àwọn nǹkan tó ṣe é ké yọọ máa ṣe ní kàyéfì tọlọ wọn bá dá sí orílẹ̀ táwọn ẹranko la fẹ́ sọ ni ẹranko lóríṣiríṣi Ọlọ́run bá dá àwọn ẹranko wọn ń bẹ nínú wa èyí tó ṣe pé ń gbé àárín wa ó sì ń bẹ nínú àwọn ẹranko èyí tó ṣe pé wọn à lè gbé àárín wa jìnnàjìnnà làwọn máa gbé wọn bẹ nínú àwọn ẹranko wọ̀nyí èyí tó ṣe wípé Ọlọ́run bá ní kó máa fi ẹsẹ̀ mẹ́rin kó máa fi rìn tó sì ń bẹ nínú wọn èyí tó lọ́n dá ní àfàyàfà ó wà nínú àwọn ẹranko wọ̀nyí èyí tó ṣe pẹ́sẹ̀ méjì ní wọn máa fi rìn ẹsẹ̀ méjì tiwájú òun náà máa sábà gbé sókè bí apá. yóò máa wá sèse ẹni tí ń jẹsẹ nínú àwọn ẹranko tó máa ó ti ṣe máa ń ṣe nìyẹn ń nínú àwọn ẹranko tó náà wọn bẹ ẹlẹ́dàá wá dá àwọn ẹranko tó yẹ kí wọ́n jọ àwọn èyí tó ń gbé àárín àwọn ọmọ èèyàn nínú ìgboro gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé ọjọ́ ẹkùn jọjọ ajá ọjọ́ ẹlẹ́dẹ̀ ẹnu gbó òun náà jọ ẹlẹ́dẹ̀ ẹnu gbòòrò ẹṣin inú gbóńkọ́ òun náà jọ ẹṣin inú gbòòrò ọlọ́run ẹlẹ́dàá wa ṣe bẹ́ẹ̀ bó tún ṣe jẹ́ pé àgbámúrere òun náà fẹ́ẹ́ jọ ràkúnmí lọ́nà púpọ̀ ọlọ́run ọba ló dá àwọn ẹranko báyìí báwọn ẹranko yìí ti ṣe wá rí kó àwọn ẹranko. oríṣiríṣi náà ní ojú wọn wọn bẹ nínú wọn èyí tó ṣe téèyàn bá rí lásán èyí ti fẹ́ gbẹ́mí mì bí ẹni tó rìn pàdé kìnìún bí kìnìún yẹn tí wọ́n ń bọ̀ lópòpó náà fi ti ń bábọ̀ ni wọ́n náà ń bábọ̀ tá ni ó yẹra fẹ́ nìkan tọ́dájú kìnìún kò sí kọlù òsè wo òsè rìn tọ̀ bẹ́ẹ̀ náà lẹ́kùn bẹ́ẹ̀ náà ni àwọn ẹranko míì náà àwọn ẹranko tó rẹ tó dé ẹranko àbíjà wọn bẹ nínú àwọn ẹranko wọ̀nyí tó ti fi ọlọ́run ó mú kójú rẹ ọbẹ̀ dojú èyàn gẹ́gẹ́ bí àwọn ọ̀kọ́ ìnàkí àáyá àwọn eléyìí ojú wọn bẹ dojú ọmọ èyàn tẹ́lẹ̀ tí o túmọ̀ sí ẹ eh, rubbish nonsense formula kò kàn tẹ́lẹ̀ tí sọ Darwin tó sọ pé látara ọ̀pọ̀ náà ni ọlọ́run tó ti dá yẹn pé ọ̀pọ̀ ló develop tó dé yìí tó kò lè yà wọn lẹ́nu tó wá pé ara ọ̀bọ ni bàbá tiẹ̀ ti develop táwọn bàbá ńlá rẹ̀ àmọ́ wa ọlọ́mọ ẹ̀ tó rálá yìí tó lọ́n ti fún wa kò rí bẹ́ẹ̀ tọ́ tẹ́lẹ̀ bá yé wa àwọn ẹranko wọ̀nyí Ọlọ́run ọba ló dá wọn níbẹ̀ náà ẹranko wọ̀nyí tó ṣe pé koríko lásán làwọn máa jẹ gbogbo máa ṣe tóbi tó koríko lásán náà gẹ́gẹ́ bí ẹ̀fọn gẹ́gẹ́ bí kìnìún gẹ́gẹ́ bí àwọn àgbámúrelé gẹ́gẹ́ bí àwọn gààlà gẹ́gẹ́ bí ẹkìrì síbẹ̀ bẹ́ẹ̀ lọ ó sì ń bẹ́ẹ̀ náà ẹranko tó ṣe pé ẹran làwọn máa jẹ. tó ọlọ́run ọ ètò ń jẹ koríko ọlọ́run ti dá koríko fún tí máa jẹ láàyè máa jẹ ẹran ti ẹran kó tó ti kó lè sáré lè sáré ó lè má o àmọ́ torí ìbẹ̀rù tó tún bẹ pẹ̀lú ẹran tó fẹ́ pàjẹ́ eré tó fẹ́ pàjẹ́ yóò tún yóò lè mú tó ọlọ́run ẹlẹ́dàá náà ló tó ṣe ń jẹ ẹran náà tó máa jẹ koríko kò sí nǹkan tó wọn ò ní jẹ papọ̀ àwọn ẹranko wọn yìí ọlọ́wọ́n bá dá wọn wọ́n lè bá tara wọn kọ́gbọ́n ẹ lè rìn lórí ilẹ̀ kẹrin sọ́tún kẹrin sósì kẹlẹ́ bá láǹfààní àti rà àwọn ẹranko wọn yìí kẹlẹ́ bá mọ àwọn ẹ̀dá tọ́lọ̀ ń àti irú bí agbára ọlọ́run kò ti ṣe tóbi tó tí a bá rọ̀ wá lọ́rùn pé ká lọ wò wọ́n níbi tá ń gbé nínú ọ̀dà nínú gbó kò sí wàhálà àmọ́ tí o bá rọ̀ wá lọ́rùn tí o kéèyàn má lọ sí karambà ni o pé dandan gbàgbé lọ wo àwọn ẹranko onúgbẹ rí wọn kó wọn lékún ní tó wàá lọ wo ẹranko níbi jẹ́ pé mọ́tò tí ẹ̀yin tẹ́ fẹ́ wọ ibi tẹ́ran kú wà mọ́tò yẹn wò ní dí òkè rẹ̀ tó ẹ máa wọ àwọn ẹranko báyìí àwọn náà máa wò yín eléyìí ti máa mú kẹ́kùn kìnìún kọ́ bẹ́ẹ̀lú mọ́tò kólókù bí ti gbogbo yín ọgbà ẹran ló sì wọlé wá tó ń báyìí láì ṣe wàhálà kankan tó àwọn òbílẹ̀ mi lọ́nà èèyàn gbọ́dọ̀ tó torí pé báyà máa fẹ́ lọ́wọ́ àwọn ẹ̀dá tó lọ́nà dákẹ́ yẹn síra rẹ̀ létí bẹ́ẹ̀ náà láti gbọ́dọ̀ tuntun rí wá fẹ́ ma bọ́ọ̀ làwọn ẹranko ṣe rí báwo ni gbèsè ayé wọn ti ṣe rí káfi ṣe àlékún ìmánì ká kó wọn wá sí gbòòrò ká tẹ̀sí wọn kalẹ̀ níbi tá a ti ní máa tọ́jú wọn nítorí pé ètí ń jẹran tẹ́ẹ̀bá máa pèsè ẹran ètí ń jẹ koríko tẹ́ẹ̀bá pèsè koríko nínú kó kú kabẹ̀. látàrí pẹ́yìn lè fìyà jẹ tó fi kú àbí kò nà ọwọ́ nàka tó fi jáde ètò bá gé máa jẹran kó máa wá bí ó ti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lé ìjọba àmọ́ kò kúrò tàbí òfin ọlọ́run ìpè kọ́dà kékeré dá zuu sílẹ̀ ìtẹ́kọ̀ àwọn ẹranko yẹn sí ìtẹ́kọ̀ gbogbo wọn dà sínú kéjì oṣù tó gbogbo ń bẹ̀. sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ọmọdé kékeré kan pẹ̀lú ẹyẹ kékeré tí fi ń ṣeré anábì oṣù pọ anábì ń wọ ọ̀rọ̀ wọn bá ṣeré ìgbà tí ẹdàbí ìgbà tí nǹkan ti ṣe ẹyẹ yẹn bó ti kú ni anábì wọn ni ya Aba Umayr ma fa'ala an-Nughayr wa bàbá Umayr kí ló ṣe ẹyẹ rẹ̀ sọ ń bẹ̀yìn àwọn olùmọ̀ọ́mù ń bẹ̀ kẹ̀kẹ́ sí tó burú bí ká di ẹranko kan mọ́lẹ̀ ká má jẹ ọlọ́mọ àmọ́ pẹ̀lú májẹ̀mú ká máa fún ní oúnjẹ tí ń bù kalẹ̀ á sì ti mọ̀ pé ẹranko tí ò fẹ́ súnmọ́ àfi ká rí i pé dandan láárí táwọn ká máa sá fún un nítorí pé wọ́n tọ́jú kìnìún wọ́n tọ́jú ẹ̀kọ́ òkú kẹ́kọ̀ọ́ wọn má fi ọ̀sọ́ oúnjẹ ńjọ́ kan òkú kékeré ni wọ́n má jẹ oúnjẹ kan sèyàn máa sá fún ìtọ́jú ọ̀ràn yẹn kó kéèyàn sá fún. ìsìláàmù gan ti fi hàn wá wípé àwọn ẹranko àbíjà ó sì ní ẹranko dájọ́ tó kó máa pa lọ nígbà tí èsì fún yẹn fẹ́ síra rẹ̀ lé. ìrọ̀ ìlànà mi ti sọ nínú hadith onífẹ́r minal majadumi firaraka minal asad máa sá fún aká gẹ́gẹ́ bó o ti dé máa sá fún kìnnì yẹn ni kí sẹ̀ríà oníká sá fún kìnnì ká sì sá fún ẹkùn ká sá fún gbogbo ẹranko àbìjà tó lè ti wá létí o níbọn pọ̀pá lásán ló gbé lọ àfi kọ́ sọ́ra kọ́ ọ má lọ sí ibùdó àwọn ẹranko tó ti tó pọ̀ kó o sì dẹ́rù bà. nítorí pé àdúrà àdúkọ párẹ tí kìnìún bá rọlù ọ ó pò ṣeun tẹkùn náà lọ bá rọlù ọ ọpọ dandan sórí èèyàn ò ní lọ fẹ̀mí ara rẹ̀ wéwu ọmọ azọpọlọ kò sì gbà mí pé ẹrú ti ṣe kó bára nítorí pé lọ múra kú àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá dá ọkọ wẹ́ran ẹran wa múra rẹ̀ bá ń sẹ̀wọ̀n ká jẹ́ ńkọ́ kò ní sòrò bá wọ́n á lọ fẹ́ di wàlí wàlí ṣetán ó wá dán agbára wò tí ọba jẹ́ wàlí ṣetán wàlí ìtọ́lọ́ òní ń kó ń dá agbára wò agbára wò tí máa dán wò wọ́n á lọ di lọ mú lọ́wọ́ ànábì bó ní kọ̀kọ́ ànábì Musa ti ti kán fún sí wa nàìjà tó wá lè kí wọ́n sí ilé ẹ̀kún fóun ní zoo wọ́n sí ilé ìkíní fóun ní zoo ó fẹ́ dán agbára ráńpẹ́ kan wò à kórì díẹ̀ bá dàrú orí ẹ̀yin tẹ̀ sí sẹ́ńbẹ̀ ẹ mẹ́jọ dàrú o torí kí ẹni tí ọba tiẹ̀ jẹ́ ní wá o tí wọ́n máa sọ fún kílẹ̀ ń wòran tó fi wọ́ bẹ̀ wọ́n á tún á lọ gbọ́ pínlẹ́ pẹ́yìn náà lẹ́sí kéjì fún un. ee eh, la hawla wala quwwata ila. billah ẹ̀yìn eh, ẹran kófì ọ̀sẹ̀ ni gẹ́gẹ́ bí ètò olóńfẹ́ dágbára kan òun bá dán tó wá lọ dún bàbá ó wá sọra sílé kò tí ẹ tún ra sọra rẹ̀ sílé olóńgò ẹ bá họ olóńgò sílé lọ sọra náà wà is it reality or a dream? ó tó rí i pé olúwa rẹ̀ tó dúró garandu ó tó gbé pọ̀ pààrọ̀ kan lọ bí erin májíkì ọbẹ̀ di akrakadabra àfa tó tó lò akrakadabralize kìnnìkìnnì ti dabralize tọ́jà ti ń pàtìlà la hawla wala quwwata illa billah tó ẹ lọ wo àwọn ẹ̀tọ́ ọlọ́ọ̀tọ́lọ̀ níta kìí ṣe wípé ẹ lọ ṣera yín léṣe irú àwọn òyìnbó òtòyìnbó yẹn ọ̀làjú rọ ọ̀làjú àkóbá wọn akóra wọn lọ sí mísíọ̀n àbí zùkà nílùú kan níbi táwọn ẹranko ti ń rìn nínú ilẹ̀ bí wọ́n ti ti tẹ́lẹ̀ lọ pẹrẹsẹ wọn kó wọn dálẹ̀ bẹ́ẹ̀ àfi bí ìgbà tí ilé wọn dandan ni tó zoo yẹn tó wá pèsè mọ́tò sí gbogbo àwọn tọ́lọ̀ wòran tó máa wọ̀ àbá wọn a máa bẹ nínú mọ́tò mi tó jẹ́ pé gbogbo kéèjì náà ni wọ́n ṣe sí àyíká mọ́tò yẹn àtòkè rẹ̀ àwọn kìnìún àwọn ẹkùn ó sì gbìn wọ́n gún òkè yẹn wọ́n máa wò pa àwọn ẹran ni bó làwọn ti lè get to this sẹ́wọ̀n pé fẹ̀mí wo ewu burúkú kọ́wá jẹ́ pé ru mọ́tò kọ́wá jẹ́ pé ru bẹ́ẹ̀ náà lẹ́ lọ kọ́wá wọ Land Rover Land Rover yẹn tó wá sí ìta tó sí lórí ẹ wá gbé kámẹ́rà pé a fẹ́ rí gbogbo nǹkan ká súnmọ́ ká tẹ̀ wọ́n tọ́fẹ̀ lè lọ fún àwọn bàtì ní lọ. ní kíni o tó ṣe pé ọkọ̀ páàkì kalẹ̀ nígbà tó rí pé àwọn tí wọ́n wá ṣe píkíníkì àbí tọ́rísìm wọ̀nyí wọ́n wọ àwọn wọ́n wọ àwọn ó sì súnmọ́ abilẹ̀kùn ó sì rí kó sílẹ̀kùn ẹ wọn pé gbogbo ẹranko náà pẹ̀lú òye dọ́lọ̀ pé what is the use of this ibi dẹ́yìn náà tẹ̀ wọ́n fà ọ̀fà ọ̀fà ọ̀fà ọ̀fà ọ̀fà títí lẹ́kùn títí ṣé ìdí ọmọ náà kó domi àbí òní domi nu mọ́tò pé àjọ sọ báyìí wọ́n àti tá eléyìí túmọ̀ sí pé ká má fẹ̀mí ara ká má fi wé o bákan náà a rí i pé ọlọ́run ọba nínú àwọn nǹkan tó dá náà ni àwọn nǹkan àlùmánì ilẹ̀ tó téèyàn bá nímọ̀ nípa nǹkan àìmọye nǹkan lèèyàn sọ̀rọ̀ àwọn òkúta táwọn máa rí lẹ́wọ̀ àlèkè gbogbo òkúta náà ni ẹ̀kọ́ àwọn òkúta kó ń bẹ́ àkẹ́kọ̀ọ́ òkúta wá ń bẹ́ ó lè má mà kó òkúta olówó iyebíye ó lè má mà ike mineral resource tó ní agbára ni àmọ́ àwọn tó máa ń parí náà bá ti rí i ẹsẹ máa kpówó nìyẹn ẹ bá tún lọ gbẹrọ ọhún kan wá tí wọn fi wò ó ọhún kẹ ọ nǹkan kì í bẹ Ọlọ́run ọba lọ da gbogbo ẹ bẹ nínú àwọn mínírààsì yìí onátúlẹ kpó epo eléyìí tá a mà láti ìjọ tó ti kọ́kọ́ jáde sí góòsì dúdú bẹ́ẹ̀ lọ́mọ èèyàn ń pè ńgbà tí wọ́n kọ́ mọ̀ tí wọ́n ríro owó tí ń so látàrí epo wọ́n lò ní black gold akramakumullah nínú àwọn nǹkan àlùmáàní ilẹ̀ nìyẹn ilé ìjọsẹ pé tẹmá fẹ́ mọ̀ bọ wà ń bìkan bí òsín bìkan nínú fi hàn yàn ni oríṣi koríko kan máa hù níbi tí pẹtrol wà tí ní hù débi pé ní Libya gbàtà ń wà ń wọn experience gan àwọn ló ti wá láǹfààní pẹ̀lú ọ̀rọ̀ koríko yẹn pébi tí pẹtrol bá wà koríko ọ̀tọ̀ ni máa ń wù níbẹ̀ bákan náà wọ́n tún géètì pé tí pẹtrol bá wà ń bì kan tó bá gbọ́n àti máa gbọ́ mísíkì ìyá mísíkì òfo ni tẹ́ bá fi lè sí mísíkì sí etí àwọn fúláwà àti koríko tó wù mẹ́ wọ́n sì máa jó ìyẹn ni pé adùn nínú ọwà lábẹ́ ẹ̀ so eléyìí. ọlọ́run ẹlẹ́dàá náà lọ dá gbogbo ẹ̀ bẹ́ẹ̀. ẹ pé àwọn nǹkan àlùmọ́ọ́nì pọ̀ ninu lẹ̀ kò dájú pé àmọ́ mẹ́wàá nínú àìníyé ẹlẹ́dàá wa pe ọ̀kan nínú mineral resources yẹn ní uranium uranium yìí báyìí ó lójú kọ́ńtì tó ní láyé ọ̀pọ̀lọpọ̀ industrialization náà sì nídìí nítorí pé nuclear weapon nuclear weapon tẹ̀ ń gbọ́ yẹn wọ́n bùkátà uranium láti ṣe ọjà sísọ ẹ wá nínú agbára uranium yìí ó wá pọ̀ bàjẹ́ ní Niger Republic ẹ wò bó ṣe ti pọ̀ ń bẹ̀ kódà wọ́n fẹ́ẹ́ sọ pé àwọn alákọ̀ọ́kọ́ gbogbo ilé ayé tó ní uranium ọ̀rọ̀ ra wà Nàìjíríà náà dá sẹ́rẹ́ ìwọ̀n ọ̀pọ̀ kọjá sísọ ní Niger nínú àwọn mineral resources tọ́nà tó dá ẹ̀wọ́ wò ó náà ní kùsà èyí tó ń pè ní tin tó ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó fọ́n dálẹ̀ ọpọlọ jantirẹrẹ ẹni tó bá ń mà ló lè sọ ẹ lọ wòran níjọ kẹ wo wọn gbé ilẹ̀ míì ọlọ́run ọmọ ìtírélà tí kòtò míì lè mì lórí igbó afẹ́ wo bi tí kò sàyí parí sí tí wọ́n máa wà jáde ìbọ́lọ̀ náà lọ dáa láwọn alẹ́ yorùbá wa yín náà àwọn àlùmọ́ọ́nì ilẹ̀ pọ̀ tọ́lọ̀ wọn bá dáa ẹ̀rí níbomi wọn lé ní mabel ní bẹ́ńbẹ́ kí ẹ bó ti ṣe wà lágbọn láǹdí wa yìí rẹ́gẹ́dẹ́ lágbọn bomi ẹtùbà kàmí bẹ́ẹ̀ ẹ̀rìn kẹ́ wò ó torí pé tẹ̀ máa ń ti ní mà nípa ńtọ́lọ́mọ bá dá ìmánìyàn mà lékún ẹ máa ní ìfàyàbalẹ̀ pé ẹ sí nọ́mbà mu nítorí pé ẹni tó bá jẹ́ mùsùlùmí kò sí nọ́mbà mu ẹni tó sí nọ́mbà mu ní káfí ọlọ́mọ yà wá ní kẹfẹ́ ọlọ́ni gbogbo àwọn kan tó ń wá dá sílẹ̀ yìí mukhtalifan alwanu bẹ́ẹ̀ náà làwọn arúgbìn àgbàdo ní ìsìn funfun wa àgbàdo yẹlò wa bẹ́ẹ̀ náà ni àgbàdo wa ti jẹ́ pé a máa tètè wú tọ́ba rẹ̀ tó míì wà tí ò ní wú tọ́ba rẹ̀ tó kò bẹ́ẹ̀ náà ni ọlọ́run ó tún dá kámà kìí ṣe gbogbo rẹ̀ ló lè má kámà jáde ó sì ń bẹ́ẹ̀ nù oúnjẹ wóró tó wọ́n jù láyé ọlọ́run wa ó tún dá àwọn nǹkan kọrọgidi kọrọgidi tí ò sẹ́mi lára wọn lóríṣiríṣi nítorí pé tíyàn ọba kú lójú kan náà kò ní rí nǹkan púpọ̀ ẹ rí àpàtà mi bọ́lọ̀ ti dá a wàhálà èèyàn lè ga sí ìdúró tí ò ní tí ò ní máa tètè máa wà wà táwọn èèyàn ló tó báyìí ní àbíbáwò subahana allah ilaahu bẹ́ẹ̀ni Ọlọ́run ọba ẹlẹ́dàá wa náà tẹ́bátẹ́ rí kọ́lù àwọn àpáta míì gan èèyàn dẹnu lẹ̀ tòtá ló ti gbogbo ẹ̀ Allahu Rabbul Alamin àwọn odò ńkọ́ lọ́lọ́kan ọ̀jọ̀ kárìn ọlọ́run adókun ńlá ó tún dókun kéékèèké ọlọ́run ló tún dá wọn akéré mọ́ bú odò omi wọn ọ̀jọ́ra wọn omi náà ní gbogbo ẹ̀ ṣùgbọ́n wọn tó bá lọ sí kòkó. wọ́n bu díẹ̀ nínú omi òkun bu díẹ̀ nínú omi ọ̀sà kọ́ wá wò wọ́n síra wọn ó rí kí wọ́n jọra wọn omi là ń pe gbogbo ẹ̀ ṣùgbọ́n wọn ò ní jọra wọn lẹ́nu Allah Rabbul Alamin náà ló dá rẹ̀ kọ́lọ́ǹtì dá wọn tí wọ́n rìn pàdé ara wọn láwọn àyè tán ti pàdé ara wọn ìjẹ́ ẹ̀mọ́ kó mi wọn ò lùpọ̀ mọ́ra nítorí pé ọlọ́run. tọ́ba mú kí odò méjì kó sàn wọra wọn omi eléyìí àti eléyìí oní ọ̀fọ́ọ̀mù bọ́ńdìrì láàrin odò méjèèjì omi jọ wàá wà láàrin òní jọ eléyìí má kò sí ní jọ eléyìí má torí kó ti lúpọ̀ ó ti di oríṣi méjì di oríṣi kan odò kọ̀ọ̀kan yóò wá mẹ́ntẹ́n karakitaritiks tiẹ̀ tí òfin ní jẹ́ pé eléyìí wá lè di eléyìí kéléyìí náà di eléyìí torí pé tó wà láàrin wọn yẹn ó ti fọ́ọ̀mù kọ́ńtì ta ló ti bẹ́ẹ̀ Allahu Rabbul Alamin. ó máa ń hàn púpọ̀ níbi tí òkun tó bá ti pàdé pẹ̀lú akérèmọ́bòòlù òkun sábọ̀ gbogbo aná la ti mọ̀ pé omi òkun á máa hàn iyọ̀ omi odò á ti máa dùn tí wọ́n bá wá pàdé ẹ rí i pé ibi tá a ti pàdé o tí omi òkun tó jẹ́ pé téèyàn bá wò ó lọ́kàn á máa dàbí aláwọ̀ aró tí omi odò kékeré yìí tó ti jẹ́ aláwọ̀ funfun ibi tá a ti pàdé o ẹ rí i pé kọ́lọ̀ tí ó mú jáde kò ní jẹ́ blue kò sì ní jẹ́ white yóò jẹ́ combination kọ́lọ̀ méjèèjì ìní tọ́wà láàrin wọn ọ̀dẹ̀ tẹ́ bá wá tọ́ omi òkun wò ẹ̀rì kọ́ hàn yọ tẹ́bá tó mi lásán wò ẹ̀rì kọ́ dùn àmì ìtọ́wà láàrin ẹ̀ní mu abẹ́ tẹ̀ táàsọ̀ kọ́ hàn yọ ni táàsọ̀ kọ́ dùn ni marajal bahrain yaltaqiyan baynahuma barzakhun la yabghiyan ọlọ́ni odò méjì a máa tàn wọn ṣùgbọ́n láàrin ìkíníkejì wọn láàrin ìkíníkejì wọn àlá tẹ́kẹ́ yóò di èkínníkejì wọn lọ́nà àti lọ lúpọ̀ méjèèjì àlàm náà omi eléyìí àti eléyìí náà ni wọ́n fọ́ ọmọ ẹ̀ tó irú rẹ̀ ọ̀kan wà lamẹ́ríkà táwọn amẹ́ríkà táwọn máa fi polongo òun sì mọ́lọ̀ tó náà ní rìbá mississippi níbi tó ti sàn tó lọ bá ọ̀kan nínú àwọn òkun ńláńlá. ibi tá a ti pàdé wọn ó ṣeni ní ìyàlẹ́nu púpọ̀ torí pé akérèmọ́bòdò iná pọ òkun náà pọ bọ̀ àyà ibi tí méjèèjì ti wá pàdé wọn kọ́lọ̀ ju eléyìí mà ọ̀jọ̀ eléyìí mà tó wọ́n bẹ́ẹ̀ nù tí wọ́n máa lọ́ọ́ wò tí wọ́n máa kọ́ ààyè ọ̀yà wa lẹ́nu and need the science and technology anybody kó tó di kó a mọ àwọn nǹkan yìí ọlọ́run bá ti sọ fún wa nínú alukóra ni alákùnrin. wọ́n ti sọ wọ́n ní tíyẹn bá máa lúwẹ̀ lódò tẹ́ bá ń gba ní odò yìí bọ̀ tí wọ́n fẹ́ kó sínú odò kejì kágbé eléyìí it is just a sea ẹlẹ́ẹ̀kejì ocean ibi náà ti wá pàdé ẹ̀ bí nísìnyí kí ẹ sọ pé Mediterranean sea níbi tó ti wá pàdé pẹ̀lú Red Sea ẹ ti ń bá Mediterranean sea bọ̀ ẹni tí ń wọ̀ ẹ̀ ọ̀tọ̀ ni bí ó ti máa gbọ́ omi yẹn lára rẹ̀ tó bá wá lọ títí tó bá débi tí omi Red ti pàdé pẹ̀lú Mediterranean sea yóò rí kó ti yàtọ̀ tó bá tún wá wọnú Red yóò tún rí kó tún yàtọ̀ sí ìkíní kejì tó ti ń bá bọ̀. tẹ́ wá wo bí tí Red Sea tó ti pàdé pẹ̀lú Atlantic Ocean àbí Indian Ocean ọ̀rọ̀ tó yàtọ̀. tó bẹ́ẹ̀ lọ́nà ọ̀bẹ ẹlẹ́dàá wa àwọn nǹkan gbọ́rọ̀ gidi gbọ́rọ̀ gidi tọ́lọ̀ ń dá àmì pọ̀ ń bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá lójú tó lè fi ríran lára àwọn nǹkan wọ̀nyẹn náà làwọn igi ọlọ́run ẹlẹ́dàá wa ó dá gèmí ọmọ èèyàn ọmọ lọ wá ya fọ́tò rẹ̀ igi tọ́wọ́ àtàbí ẹni tó ọmọ lọ́wọ́ tó ń fọ́ ọmọ lọ́yàn wá ya fọ́tò rẹ̀ gbogbo Facebook ayé dára máa kó ọmọ lọ ń igi mi yóò dà gẹ́gẹ́ bí orísun omi níbi ó ti ṣe wà igi mẹ́wẹ̀ ẹ lè rí ẹ bá wù dáadáa tó dàbí gbà tí orúkọ ọlọ́ọ̀ni lára rẹ̀ gbàgàdàgbàgàdà yìí ọ̀lọ́ sọmi èèyàn máa lọ máa wò yọ máa yà wọn lẹ́nu tó ọlọ́wọ́n bá ní máa ń ṣe bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀dá tó ọlọ́wọ́n bá dá nínú àwọn ẹ̀dá tó ọlọ́wọ́n dá fẹ́kítà bá wù á máa ṣe ìyàlẹ́nu kò lè dán ibi tá a bá rìn dé iná láàrin ràmà gbogbo àwọn kan tó lọ́n bá dá yìí àwọn àǹfààní bẹ́ẹ̀nbẹ́ àwọn nǹkan ti ń bẹ lára wọn tó jẹ́ ń ta lè rí ń bẹ tá lè rí bọ̀ ọlọ́ni inna fi dhalika la ayatan liqawmin yadhkurun. liqawmin yadhakkarun ọlọ́run ní àmì ń bẹ lára rẹ̀ lára gbogbo àwọn kẹta dá yìí àwọn ẹni tí máa rántí ẹni tí kìí bá rántí kò lè wúlò fún tẹ́yìn bá máa rántí ìdẹ̀rọ̀ ọlọ́run tẹ́ bá wo àwọn nǹkan tọ́lọ̀ ń dá ẹ máa dúpẹ́ fọlọ́ tẹ́ bá wo bá ṣe máa fẹ̀yìn lórí nǹkan tó lọ́wọ́ bá ṣe àmọ́ èèyàn mélòó ló máa rántí nínú àwọn èèyàn mélòó nínú wa ló máa rántí ọlọ tá a bá rí nǹkan ìyàlẹ́nu ṣé subhanallah ìlà máa sọ àbí allahu akbar àbá máa ṣe hé mm-hmm, èèyàn láti gbàgbé ọlọ́run tó dáyàn kò sí bẹ́ẹ̀. ọlọ́ni wọ́wọ́ lẹ́dí sọ́kọ́rọ́ lùbáxọ́rọ́ lè tẹ́ kúló mínú láḥmà ń tọ́rí yá ọlọ́wọ́n bá lọ tẹ òkun lórí ba fún yín o agbára wọ ká òkun o agbára wọ ká òkun dípò pa lọ máa dẹdẹ já á lọ máa pẹja lórí òkun nítorí pé ọlọ́run ẹlẹ́dàá wa tó bá mú kí òkun kó kófìrì tọba wọrùrù wa bá wa níbikíbi tá a bá wa yóò kó wa lọ ní dáàdì gan gbàgbé ẹni pé tó bá dọwọ́ ọ̀rọ̀ lẹ òkun yóò tún máa fà wá síbi tí yóò fà wá lọ lọ́nà tó ṣe é pé ẹni tí jẹ́ ń sùn létí bèbè òkun lọ́sàn-án tó bá sẹ́kù ń bẹ̀ dọwọ́ ọ̀rọ̀ lẹ omi lè wọ́ lọ. bẹ́ẹ̀ ni òkun yìí tọ́lọ̀ wọn bá bá gbé ìjì burúkú tó mú ṣẹlẹ̀ lórí òkun gbogbo bọ́kọ̀jú omi bá ti ṣe tóbi tó gbogbo bó bá ṣe hẹ̀rẹ̀bẹ̀ǹtẹ̀ tó atẹ́kùn ìjì burúkú a máa fẹ́ yí dànù a máa yí dànù gbà mí òkun tó wá rí bẹ́ẹ̀ ọlọ́run á tẹ̀ lórí bàbá. èèyàn wá gbé ọkọ̀ ọkọ̀ ọlọ́pàá ó nìkan nínú ọkọ̀ ọlọ́pàá yìí bí ó ti wá wá ọkọ̀ dé àárín gbùngbùn bìkan nínú òkun lẹni tí ń gí tí fi ń wa ọkọ̀ yóò máa gí ọkọ̀ máa rọra lọ wájú rọra lé tó ń tó yóò lé téńté sínú ó lè máa dẹ àwọn lọ eléyìí tó fẹ́ fi pẹja tó bá ti rí kóun dẹ àwọn síbì yóò tún rìn síwájú yóò tún máa dẹ́nsì yóò tún máa dẹ́nsì yóò tún máa dẹ́nsì ọlọ́run ọba lọ́tẹ̀ lórí ba fún wa bí ọba tẹ̀ lórí ba fún wa àwa lẹ́kọ̀ọ́ lórí omi àwa gẹ́gẹ́ bíi dání ọkọ̀ ojú omi náà lẹ́kọ̀ọ́ lórí omi ọkọ̀ ojú omi tó ti kó lè kó kọ̀ǹtínà àìníye àti táì kọ̀ńténà kan tí tirẹ̀là míì bá gbé yóò ṣubú ní yakata gbẹgbẹ yóò di upside down ìbá àná rí bọ́ọ̀bá máa bí tirẹ̀là ti ṣubú láti máa ń so lọ́nà ọ̀yọ́ tí bá ọ̀yọ́ tó kọ́ mọ̀ tó tọ́jà pé omi òṣùkú ní báyìí tọ́jà pé ọkọ̀ owó kè ní pẹ̀tọ̀ wọ́ ọlọ́run mo túbá. sùn kọ́ńténà kan nìyẹn tó bá lọ jẹ́ dọ́bù kọ́ńténà ẹ wá wo dọ́bù kọ̀ńténà tọkọ̀jú omi kan kó hundred thousand tí wọ́n á tó lọ rẹ́gẹ́dẹ́ bí àwọn kọ̀ńténà ti ti wá wúwo tó ọkọ̀ òsèré ọkọ̀ ọ̀sẹ̀ kí ló gbé dúró Allahu Rabbul Alamin ńlọ́tẹ̀ òkun lórí bá fún ọ ẹ̀yin náà tíráì rẹ̀ kẹ sọkò ẹ bá débi tó kù wa ẹ sọkò ṣé òkèlè oko yóò dúró ni àbí ọlọlà àbí ọlọlẹ kí wọn ló mú ọkọ̀ ojú omi dúró bó ṣe wúwo tó àti gbogbo ẹrù tó kó tí ò fi jẹ kọtẹrì sínú omi Allahu Rabbul Alamin Ọlọ́run ló tẹ lórí bá wa tí ọba tẹ lórí bá wa bí èèyàn bá dán o èyí ó dìtàn àwa gbọ́dọ̀ wa máa tètè pé kò sẹ́ni tó lè mú wa lẹ́yìn tọlọ ń tètè òkun lórí ìbà fún wa káwa wà nù ọkọ̀ ojú omi tá a wà lọ́wọ́ ọkú tó dájú tọyẹ kẹrù ọmọ àbá wa tọyẹ kápọ̀ ládùú àkókò lọ́wọ́ là wa á wà bẹ nínú ọkọ̀ ojú omi ìgbà náà ni wọ́n máa ṣeré gbè ìgbà náà wọ́n máa ṣèrànù tí wọ́n máa ṣe sínà ẹni tí ó mu tí ó máa mutí wọ́n tún lè sọ wípé night club ó ń bẹ nínú ọkọ̀ ojú omi yìí nítorí pé ọkọ̀ omi yìí wọ́n ti gé gbogbo New York kéré sí lára New York lẹ́wọ̀n ilé ọ̀dà tó sì yẹ ká máa ṣe bẹ́ẹ̀ tó sì yẹ nígbà tó lọ sí òkun lórí bá fún wa kọ́ wa lọ sétí òkun kọkùnrin ọbọ̀ wò kóbìnrin ọbọ̀ wò ọmọlúwàbí kálukú wa lé lọ wọ́n tóra wọn lọ létí òkun wọ́n léra wọn lẹ̀ fún. ọkùnrin wa ń wò wọ ọmọlúwàbí obìnrin ti bọ́ wò wọ ọmọlúwàbí wọn wà láwọn lọ gba atẹ́gùn ní létí òkun ṣé ọwọ́ ayẹ ká máa tẹ̀ra wa jẹ nítorí kọ́ lọ́wọ́ bá tẹ òkun lórí bá fún wa sẹ́mi kí tọ́lọ́mù bá fẹ́ kó gbogbo òlu lọ yóò kó lọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa máa wá kìlọ̀ fún wa lẹ́ẹ̀kan láàrin gbogbo wọn ti bọ́ wò wò wọn wá lọ gòkè kan lórí òkúta ńlá kan lẹ́bàá ibi tó kún wà léyìí tó ṣe pé àwọn gan-an nígbà wọn bá gòkè tán òye ọmọ kọ wọn ojú wọn máa ṣe kámikàmikámi wọn máa sọra wọn ní òwò ọmọlúwàbí yẹn ó ti inú òkun pọ̀ àwọn dèdèrè ń játọ yòókù àwọn ṣe ẹ́ẹ́ ah, ọmọ èèyàn wọn ń sẹ́lọ̀ ń gan wọ̀ wá bí ìgbà tá ń sọ bọ́lọ̀ nǹkan ẹ̀wù tó fún wa gan tó ní ká máa wọ̀ gan a appreciate ẹ̀ ọba ti fi àwọn alẹ́ káwọn máa rìn wò ọlọ́run ẹlẹ́dàá wa mo ti wá máa ṣe ni ọlọ́run kàn ní kí ìjì burúkú ọmọ àpọ̀ ni àìmọye tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti tó lọ́ba rẹ́gẹ́dẹ́ rẹ́gẹ́ táwọn ní ìhòòhò ọmọlúwàbí bá tẹ̀sán kílẹ̀ àṣetọ́ nìyẹn nítorí pé àṣetọ́n orí òkun ló ń tẹ́ àgọ́ láti ẹ̀ tó ibẹ̀ ló ti máa ń ọ́dà àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n gba báyìí wọ́n lọ báyìí wọ́n gba kí láyé ti ẹ wá sàkàn tó bá ní òmùyàn pààyàn òmùyàn dáràn òmùyàn ṣèkìlá sátráì sátráì sátráì títí tí wọ́n fi dórí ẹ tó mú tó mú kọ̀yàwó ẹ̀ tó wá sùn mọ́ra tó tani ẹ máa ṣe lórí òkun ní ṣètọ́ni máa ń gbàgbọ́ ọ̀ràn sí ṣé ibẹ̀ wà làwọn olórí ibú náà wà lọ pè síbà pé ọ̀gá wa dé o ọ̀gá àwọn ọmọ olórí ibú wọn dé nítorí oníkàwọn máa ṣe àwọn ń ṣe ẹnìkí ṣètọ́ni ìtò ní dààmú fún àwọn ilé nítorí pọ́ńtì wà lù sáàbò rẹ̀ sí wàhálà sí wàhálà àwọn èèyàn míì ni ó tún máa lọ kó wa torí ẹ bí wọn ti máa tó wọn tó lọ rẹgẹdẹ subhanallah ní jí burúkú ọba máa bọ ní ìgbà tí èjì ìbàdí ẹ kan rí òhóó yóò sì wọ gbogbo èèyàn pátápátá yóò sì wọ wọn dà tó kù téèyàn kan àbí méjì bá dé Ọlọ́run ti pàrọ̀ kó pé lọ jí sẹ́ńlẹ̀ nítọ́ ṣẹlẹ̀ lónìí àbẹ́rẹ́ bẹ́ẹ̀ ọba ti lọ́lẹ̀ tí wọ́n á tóbi wò ọlọ́run ọba ẹlẹ́dàá wa a máa mú kiri rẹ̀ ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ torí ẹ̀ ọlọ́run ọba tẹ òkun lórí ba fún wa bí ká máa fi kó ọtí wá láti lóyìn kókó o ọlọ́tí gbóná èwo lọ́ta nú ọtí àti tútù àti ètò lọ́wọ́ọ́rọ́ ambọ̀sibọ́sì ètò gbóná tọkàdúkọ haramu gbogbo ọtí ẹ mọ̀ wá ti torí kọ́lọ̀ ń tẹ òkun lórí bá fún wa kẹ́ ẹ máa lo òkun láti kó àwọn nǹkan tó jẹ́ haramu kọjá gorí ẹ̀ nítorí tẹ bá ti bẹ́ẹ̀ akramakumullah ẹ̀ ń kọ́ lẹ́tà sí ìbínú ọlọ́ náà lẹ́yìn náà ṣe rí ọlọ́lọ́ mẹ́jọ abọ́ lórí ibú ọkọ̀ kìí so lórí ibú èèyàn lásán mẹ́jọ abá tí wọ́n fi ń sorí ibú mẹ́jọ abá wọ̀ ńgbà tí ọkọ̀ bá wá fún fọ́tí tọ́lọ̀ wọn á ní kí ọkọ̀ ọjà mù sẹ́mi wípé àtẹni retí emutí tó náà wọkọ̀ àwọn ọ̀daràn ó náà farapa kọ́dà ẹlòmíì lè ba lọ ó di gbèǹde àwọn ọlọ́run mi ò mú tí mo bá wọn lọ náà ní ọ̀hún arọ́kọ̀ mi. bẹ́ẹ̀ ni ẹ̀ máa wá ti torí kọ́lọ́ ti tẹ òkun lórí ìbá fún wa. kẹ ẹ máa fẹ̀mí yín kẹ ẹ máa fi wá ewu lórí òkun èèyàn ọmọ áfíríkà tẹ́ẹ̀tì gàrí ẹṣin tẹ́ẹ̀bẹ̀lú òkun lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ti tọ àwọn sahara tọ́lọ̀ ní kẹ́ ẹ tọ́ kẹ́ ẹ tọ́ já tẹ̀mí ọ̀já wọ́n gbéra láti gbogbo òlu wọn mórílẹ̀ Niger Republic wọ́n á máa wá lọ nínú sahara ní Maradi. Ni wọ́n máa lọ láì gbómi gbogbo ẹni wọ́n bá gbómi lọ nínú kòńdóró omi ọ̀tàn kó tó di pé wọ́n dé ibi tí wọ́n tún ti wọ Libya nígbà wọ́n bá tún dé Libya Sahara náà wọ́n tún máa tọ̀ lọ títí kó tó di pé wọ́n dé etí bèbè òkun níbi tí Mediterranean Sea tó wà lára Libya pàápàá jùlọ lẹ́yìn ìgbà tí ìjọba ti wó ní Libya tí ò sí ìjọba Libya gan-an ó rọrùn fún wọn láti wọ Algeria ṣùgbọ́n ń bẹ ìjọba ń bẹ yóò kó wọn ní kókókó libya àwọn ọmọ wa gbà lọ afa fún wa bá dé libya nítorí pé agbọ̀nbi ti north africa wà sí àwọn european country òkun yẹn lásán lọ́la òkun mediterranean sea ńlọ la libya tunisia algeria even morocco pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ European countries ìdí nu táwọn France ìgbà tí wọ́n gba Algeria wọ́n ń pè Algeria ní Faransa asọ̀rọ̀ small France nítorí pé láti Algeria ẹ̀ máa wo France ránṣẹ́ báyìí òkun yẹn lọ́la àwọn ọmọ Áfíríkà ẹ má ti torí kọ́lọ̀ ń tẹ òkun lórí ba fún wa kẹ́ ẹ máa wá kú fúnra yín wọ́n wá kó sínú ọkọ̀ ọlọ́pàá ẹni tí ń wá báyọ̀ ṣe di gbẹdẹmukẹ fún ẹ wá san gbogbo dàpọ̀ yín ẹlòmíì lè san one thousand dollars ẹlòmíì two thousand dollars gbogbo lákàtí wọ́n san fáwọn tọ́fẹ́ kó wọn sọdá sí Europe nítorí pé nínú tẹminọ́lọ́jì tẹ́ máa ń lò tí gbogbo wọn tán fi máa mórí ló Europe òun náà ni pé àwọn fẹ́ fi ìhà jìyàkú sílẹ̀ lọ sí ìhà gbádùnkú ìlú òyìnbó ni gbádùn áfíríkà ni jìyàkú lójú wọn rẹ àwọn ọmọ nàìjíríà ọ wọn kọ bàjẹ́ wọn kọ bàjẹ́ nínú àwọn tó ti ṣòfò ẹ̀mí wọn lórí òkun torí kó a fẹ́ lọ sí Europe torí pé yorùbá náà bọ wọn ní sẹ àbá gba kádàrá kọ èèyàn gba kodoro oníyà ń bẹ́ bì ìyàwó wa náà ní jẹ wá ní ṣé atẹ́yìn lẹ̀ wọ́n nínà wá ní kòkókò. nítorí pé tí èèyàn bá lọ dúpẹ́ fọlọ̀ lórí tọ́lọ̀ ń ṣe fún wàhálà ìyá lọ́kọ lẹ́tà lọ àlọ́ sílùú òyìnbó rọ́ọ̀kan wọ́n máa pààkì rẹ wọ́n máa lé ọká ẹni tó jálè ti rí ọjà ìrí ọba yìí wọ́n máa lé ọ wa tètè tó wa ìyẹn wà níbi tí gbogbo wọn dá ti sojú bí ojú mùsù tí gbogbo wọn dàbí àbí ṣe ìwọ́sì ní masha Allah la quwwata illa billah dúdú oṣù tí ni wọ́ wọ́n bá ti yọ lọ́kọ́ báyìí agbárí rẹ̀ ti kọ́ nínú oòrùn pé ah South Africa ẹ gbẹgbẹgbẹ ọyọ ọmọ ọlọ́pàá ọlọ́ ẹ ti bọ́ kọ́ ọmọ ọba ni wàhálà ẹlòmíì wọ́n lè bọ́ sẹ́nu kú láì jalè just because wọ́n fẹ́ rí àlejò ń tọ ẹni tó ráyè wọ̀lú nù o nígbà tá a bá wá kóra wa bẹ́ẹ̀ náà làwọn ọmọ Ethiopia àwọn náà pọ̀ rẹ́gẹ́dẹ́ àwọn ọmọ Eritrea àwọn náà pọ̀ rẹ́gẹ́dẹ́ gbogbo àwọn ọmọ Libya àwọn náà pọ̀ lọ jantirẹrẹ tẹ́ bá tún wọ àwọn kọ́ńtírì ní Nàìjíríà ọ́ọ́ kápítà ẹlòmíràn máa parọ́ nígbà tó ń bá wá wọn tó bá tẹ̀ rí Boko Haram zone lónìjà ẹ gbàtẹ́yìn ń bọ̀ láti Onitsha wá ní Boko Haram zone so that àwọn ò fi fún ní àǹfààní pé kó di rẹpùdí rẹpùdí amọ̀tọ́ máa rí ìwọ wà ń lò rẹ ọjọ́ mọlúwàbí ọ wá fẹ́ rẹpùdí láìsí ara rẹ lóyìn àwọn òbílẹ̀ ìlẹ̀ ṣe tọ́nu nígbà mi tẹ bá gbọ́ ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ tí ń torí kọ́lọ̀ ba fún wa thousands of people ní kú láàrin ọ̀sẹ̀ kan sẹ́yìn pé ńgbà bá kó wọn àti ń wo Italy báyìí Malta àti ń wo báyìí níwájú wa àti súnmọ́ eh, etí bèbè Spain no ẹ̀yẹ eh, ìgbà mi àti ti súnmọ́ Greece so àwọn tí wọ́n wọ ọkọ̀ yìí wọ́n kàn bẹ́ẹ̀ sọ sínú òkun wọ́n ti ní àwọn ọkọ̀ eré tí ọjọ́ ti kudukudu kéékèèké tó wà ní inú ọkọ̀ ojú omi àwọn kan sọ sínú òkun ni tẹ̀rọ̀tẹ̀rọ̀ hmm, àwọn túlẹ̀ wọn sá lọ rẹ̀ ó ku ẹni tó bá lè wọ ẹnu yín kó ná ọkàn odò àìjẹ́ bẹ́ẹ̀ ó níye ìgbà tí ọkọ̀ yín tí ó máa fi lògbòlògbò lórí òkun tí ó bá ti rí control ìjì burúkú kan lè jà kí gbogbo yín ó yídà sókun tó ẹ sì ti kú bí bóyá ten kilometres twenty kilometres sí ibi tẹ́ fẹ́ lọ torí pé àwọn ilé ìtàn bá kóyin débẹ̀ àwọn náà dọ́mọ ẹ̀wọ̀n tòbí táwọn wá kóyin dé wọn ó kú kẹ́ni tó bá lè wẹ̀ ẹ dákun kéé máa ṣe pé àgbàdì ìrókò téèyàn sọ pé a lè gbọ̀nà aláàrí náà tá a bá kó bí a kó bí a kó kákan bára lówó dé ni ṣe inú òkun ló ti ṣe báwọn torí pé òkun ò ṣe kánú àwọn ẹ̀ṣọ́ ẹlẹ́sìn ṣẹ̀ṣọ́ ẹnubodè wọn ò ṣe lọ́ọ́ bá wọn wà máa bẹnu ọkọjọ mi ó náfìlà ọmọ ẹsẹ náfìlà àwọn káfíìrì tẹ ń sò sáánà àwọn náà máa sò sáánà àbá títí táwọn tí wọn kó wọn fi dé ńgbà mí ni wọn fi kó wọn láàyè ìgbà mí ọkọ yóò ti yí dànù ẹ wàá gbọ́ pé àwọn ọmọ kéékèèké wọn kú lọ rẹpẹtẹ àwọn obìnrin kú lọ jantere ibi tọkùnrin kan ti kú dànù obìnrin kọ ọmọdé kọ ṣé nítorí bọlọ ń tẹ òfin lórí ba ọyẹ káwọn fẹmi ara wa ìwò ẹrí àrùbìkì tọ́lọ́wọ́n bá lẹ́yìn ìgbà tó ti dá wa ó ti kọ àkọọ́lẹ̀ kí ni dáàmì gan kó tó dá wa kó tó dá sánmà àtìlẹ̀ ló ti máa ń dáàmì òun náà ni ó sì fún wa ní dáàmì àbùkátà káwa lọ fẹ̀mí ara wa ká fi wéwu ebi ẹni tó bá wà láyé náà ni ó lárìsìkì ẹni tó bá ti pa ara rẹ̀ ń pa púpa lárìsìkì kí ló ń tó retí mọ́ lẹ́yìn náà ẹni bá sọ pé ọwọ́ wọn bá kékeré tó ń rí kò tóun nítorí dájú náà ní kí gbogbo nǹkan ní ọ̀sán nù gbogbo nǹkan ní ọ̀sán nù lẹ́yìn náà gan tábà gba orí òkun tá a lọ lóyìn tá a lọ lóyìn tọ́lá ń sì ní kí wọ́n gbà wá wípé rẹpìtì náà ni wá atara rẹpìtì àtúndéyàn tó náà tó lè gbé lu wọn kí á ní bẹ́ẹ̀nbẹ́ alìjẹ́nà ẹ̀dá kò kí ni bẹ́ẹ̀ lu èèyàn kí ni bẹ́ẹ̀nbẹ́ ok atẹ́gùn máa fẹ́ mbẹ́ àwọ̀ látẹ́gùn fa odò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọ̀ olódò àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n lówó ìpè làwa ní àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn náà wọ́n ti sọ́ọ̀dì wa wọ́n láwọn African owó ni wọ́n ń wá wọn fẹ́ ti fẹ́ sẹ́dí káwọn náà gbìyànjú tiwa ká bọ́ọ̀lù wọn fẹ́ lé dáwà sí ó gba lọ lóyìnbó á lọ lóyìnbó ìyàwó ti sọnù fẹ́ lómi ọmọ ti dìtàn fẹ́ lómi lánàá alánàá ń bì ẹnìkan sọ situation tiẹ̀ pẹ̀lú bàbá rẹ̀ àti situation ìyá rẹ̀ pẹ̀lú bàbá rẹ̀ èèyàn fẹ́ sun ẹ̀jẹ̀ ètò lọ ti pẹ́ ó lè tọdún àìníye kọ́mọ́ wà nàìjà tó bá tún wá ó lè má tọ̀tẹ̀ méjì tó o ti fẹ́ yàwó mi sàn kọ́ wá bíjọ́ mẹ́yọ̀ kan yìí lọ ní nàìjíríà ọmọ ẹyọ kan táwa ló bí yìí náà ó ti lé lógún ọdún táwa ni kí ni ń da obìnrin láàmú tó ti lè máa ṣe sùúrù fálá ìfẹ́ kan ṣe ọwọ́ a máa ṣe sùúrù twenty something years túrẹ̀ tó ti jẹ́ kí tóbìnrin ọ̀gá dágbọ́n ẹ̀yin fámìlì rẹ̀ tètè sí ẹ̀ tètè ẹ̀ tètè kọ́lọ́gbọ́n tí ó jẹ́ ọgbọ́n àtúrọ̀mọ̀ kọ́mọlá ńgbà tí twenty years bá lọ lóko táwa la fẹ́ lọ́kọ lẹ́yìn rẹ̀ ṣé àwọn náà obìnrin tí wọn máa bímọ wọn fẹẹ fẹ ni abẹni tí wọn máa bá wọn họ yìí lọdà tó ní pẹ̀lú tí wọn máa bọ họ yìí lọ fẹẹ fẹ gbàdá wa fẹẹ fẹ yà fún fífà yà fífì tí wọn máa bọ dáná ọkà dárò ọba rò náà bára bá rò ẹnikẹ́ lọ ra búrẹ́dì títọ́ wa kúrú rẹ̀ wọn á ní kò sí islam kó sì ti fi islam lẹ̀ kí tún sọ̀rọ̀ twenty years la hawla wala quwwata illa billah ẹ dákun kí là ń mú kí ni adùn lé ayé téèyàn bá ti sùn náà kí la tún lé ayé téèyàn bá jẹ mùsùlùmí ilé ayé ò ládùn téèyàn bá ti sàn iná lẹ́sìn rí pé káfíìrì ká lè wo tuntun kọ́ máa mutí bìtì bá ti mutí ẹ̀tún lè jọ́ máa mu sìgá bí bá tún mu sìgá ẹ̀tún lè rí kọ́ máa jorógbó tẹ̀lé gbogbo dénjà dénjà ló kó jọ lẹ́ẹ̀ tó nígbà wá kó gbogbo ẹ̀ tó bá jẹ tó bá jẹ tó bá jẹ ẹgbẹ́ rẹ̀ nìkan dúdú o tó fi àṣà tẹ́mi náà fi díẹ̀ o tún di nàmbà fọ́ọ̀nù à yóò tún fi àṣà sórí yóò mérí wá sórí yàrá orí dàrú díẹ̀ tó lẹ́yìn rẹ̀ o tó rẹ̀ nìkan kẹ́ẹ̀kẹ́nìkan ọ̀ ń fa kẹ́nìkan marawana igbó nìyẹn àbá olè ní fóònù náà fóònù náà fà kún gbogbo ti dẹ́ sí òkò yìí òun fẹ́ kó yóò gbóná díẹ̀ subhana àmọ́ mùsùlùmí òun ti mọ̀ pé alẹ́ àbẹ̀dẹ́kẹrẹ lẹ́ lọ́kùnrin máa ń lọ kọlọ ẹ má jẹ́ àti torí kọ́nà wọn bá tẹ òkun lórí bá fún wa ká máa wá wá kú káàkiri gbogbo bí tẹ bá fẹ́ lọ láyé kò sí tó burú kò tìlú rẹ kọ lọ lónìí bẹ́ẹ̀ in search for better life tó bá rí i pé ò rí better life ń ti tọ̀ ọ́ àmọ́ gbogbo ibi tó bá lọ rí pọ́ lọ́nlọ́ àpálẹ́ má lọ́nlọ́ tó ń di ọ̀mẹ́rù gbogbo ibi tó bá ti lọ láyé má ti kẹ́sìn ọ̀bọ ọmọ lọ bíkọ́ sẹ́sìn bá bọ́ ọmọ ọlọ́kọ́ ọmọ pé gbogbo nǹkan ló ti lù láyé lọ torí ẹ̀ à ń bùkátà ká mójútó ẹ̀sìn wa àwọn ọmọ wa káfẹ́sìn kọ́ wọn nítorí ibi táyé ń lọ lónìí majority of ẹ̀ dó nàìjíríà yìí wọ́n ṣe ìbéèrè lọ́dọ̀ àwọn èèyàn public referendums lọ́dọ̀ àwọn ọ̀dọ́ nàìjíríà àwọn iléeṣẹ́ kan lókèrè wọ́n bi àwọn èèyàn thousand wípé kí lẹ rí sí lílọ kí lẹ rí sí lílọ lókèrè especially lóyìn wọ́n ní ninety something percent gbogbo àwọn táwọn bíi inú kẹlòmí ọsọ pọ̀ ń prósẹ́sì ẹ̀ lọ́wọ́ gan àbí kẹlòmí ọsọ yìí pé à ń tó wù ọ nígbèsè ayé nǹkan àwọn ọ̀fẹ́ gbé mi. ok tó bá yẹ pé àfojúsùn àwọn èèyàn nu lónìí kí lẹ rò pé yóò tún jẹ́ àfojúsùn wa lógún ọdún sónìí tẹ́ ẹ bá fi ẹ̀sìn kẹ́kẹ́ kọ́ ọmọ yín tó bá jẹ́ pé rò á gbòǹbì á gbòǹbì náà lọ́mọ yín náà máa rò tọmọ bá padà lọ bára rẹ̀ nílùú òyìnbó kan níbi tí wọn ò ti dá ìsìláàmù mà tí wọn ò sì fẹ́ kẹ́nìkan ó ṣe é ó wù wọn kí gbogbo èèyàn ọ̀dọ́ máa ná báwọn náà ṣe jọ máa jà á nà kí alẹ́ rò ó yọ tẹ̀lẹ̀ sí fámìlì yìí bá eléyìí lọ lọ Canada wọn kò lóyún ojoojúmọ́ kó lè wá bẹ ọmọ Canada wá darapọ̀ mọ́ ọmọ Canada kí ni bẹ́ẹ̀nbẹ́ kí ni bẹ́ẹ̀nbẹ́ rọ́lá wọn ti ń gbọ́ wá pé wẹ́lda ló ti máa bọ̀ wẹ́lda pa pé kò tìmọ̀ sí wẹ́lídà ń lé sí ọ̀sẹ̀. àkàràmọ̀kùnmọ̀ arákùnrin kan ó ń pè njọ́ kan ó ń láti Sydney l'Australia ó ní wá ní kíni wọ́n ní jọ lójú ẹ ẹ sà tó ṣẹlẹ̀ ni pé ẹ níbí òun ò lò ó dẹ̀ fẹ́ ṣe dráìvà tó ò dẹ̀ ní mọ́tò wá dẹ̀ máa ké fún yẹn láwìn ní ṣùgbọ́n tó fẹ́ mọ̀ kó ló ti bá ìsìláàmù ìsìláàmù ń bo ní sídínì ìsìláàmù ń bo lọ Australia nàìjíríà kan ìsìláàmù náà dà ọ̀sà sọ ọ̀sà sọ ọmọ gánà èrè báyìí wọn ni bóòlù ti máa ṣe wọ́n dẹ̀ ti dé sídìní wọ́n dẹ̀ ti lọ bí oṣù mélòó wọ́n dẹ̀ fún yàn ní sẹ́ńpà míì òyìn máa bẹ́ẹ̀ ti máa manage wọ́n kí lóò ṣubú padà wálé jọ ọlọ́run ló ní kọ́ ọ lọ bẹ́ẹ̀ sẹ́ẹ̀mọ̀ kẹ́ni tí ò sì débẹ̀ òun rò pé tí wọ́n bá ti sọ̀kalẹ̀ ń bẹ̀ ah, ìgbésí ayé ti di gbẹdẹmukẹ́. ìwọ̀n á kọ̀m̀plẹ̀n bítàlì ní sunkún bóòlù òun ti ṣe òun sì fẹ́ sàrà mù ní à máa bọ̀ wá léjọ tá lé ọ ní ilé bàbá ọmọ ìlú ọmọ lẹ́wọ̀. torí de eléyìí ẹ mọ̀ pé yóò bá bọ́ ní àkàrà ojúde ènìyàn gbogbo nǹkan ti wá òní jọ pọ̀lọpọ̀ lójú kí ni wọ́n ń ṣe lókèrè ààbò lókèrè rí àtọ́ tó má bẹ́ẹ̀ sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ à màá dínú mi máa dún ẹ̀ kẹ́ni kẹ́ni ń wọ́n sọ pé lọ́run èyí àgbẹ̀ lọ́run kò sí ha ẹ̀ kò sí lọ́run tó tọ́ba lọ ẹni wù ẹ̀ tọ́ba lọ láyé ní pírẹ́sìpù pé mo fẹ́ lọ́ọ̀lọ́ àpàlẹ́ ìyẹn ni pé níbi. I am invited or èmi mo rí pé mo fẹ́ lọ bẹ̀ mo fẹ́ lọ wo nǹkan kan pàtàkì ń gbé mi lọ tó mo ti gba visa lọ airport mo lọ wọ bàálù mi pẹ̀lú owó mi mo sì sọ kalẹ̀ tàpọ́nlé tẹ̀yẹ mi mo sì tún padà tàpọ́nlé tẹ̀yẹ mi àmọ́ pé ẹ̀yìn lọ́wọ́ amadi kéke ni ọba ṣe ọba ṣe àlele yẹn ọyẹ mu ọyẹ mi lọ bá bọ̀ kí ni kàwé lómi náà lẹ̀ lágbá wọn lọ bá wọn tí wọ́n wọn kátà ní wọ́n máa ṣèyàn ẹ bá wa bá ọlọ́pàá sọ̀rọ̀ kí n bá ọlọ́pàá sọ̀rọ̀ bá kí wọ́n kàn mí ọmọ kọ́ ń kó kọ́ kọ́ńtì rájẹ kí ló gbé wá sí tọkùnrin tí wọn lọ nísìnyí lóbìnrin lọ ọmọ mi ọba bàbá àtìyá rẹ̀ kọ sọrí yóò tún máa bá ọgá àdàmàdì tí ń lọ sọmọ ọ̀dọ̀ ńlẹ rẹ̀ yóò tún bá ọkọ lórí pátá ọmọ mi ò rántí kó ń bá bàbá àti òun gbálẹ̀ kọlẹ̀ rí sábà bí dájọ́ kan nílùú òkèèrè títí lọ wówó àbájọ mọ́kọlẹ̀ lẹ́yìn ìgbà tó bá gbálẹ̀ tán kọ́ ọkọ kó nukọ́ máa nu bí ẹ́ńjìnì tí ì rẹ̀ ebi tó bá ti ń ṣe tìmẹ̀tìmẹ̀ tó bá yí omi tí ń wọlé ọ lórí ó di adìẹ abó lọ́rùn gbogbo ẹ̀ lórí èlò ẹlòmíì máa máa ti tẹ ọmọ ọdún fọdún méjì mẹ́ta mẹ́rin márùn wọn á ti sọ pípa náà ní ọlọlẹ ọgá yẹn wà ní fún lóòótọ́ yóò tó kó àbọ̀ tẹ̀lé rẹ jọ ní àbọ̀ tẹ̀lé rẹ jọ irú nǹkan jẹ ọ̀fẹ́ òun ṣe gbogbo ẹ̀ you don't have a problem òun ní ìdìbí tó ń náwó sí sódà tí dọ́tọ̀ máa ń lọ yẹn owó yìí yóò fi jọjú ẹ̀ma tó wá ti dé airport so ibi ká ń bẹ tó jẹ́ pé ẹni tí ń rìnrìn àjò nìkan ló lè wọ̀ ẹni tí ń sìn yàn á bọ̀ bó bá ti fẹ́ débẹ̀ yóò di kéètò ọlọ́run nípa àtúnrí wa o so ọlọ́run nípa àtúnrí wa zò yẹn tó ń bá ti débẹ̀ so wọ́n á bèrè pé ta ló ń tíráàbù nù yín à ó nì pápọ́tù rẹ̀ ń kọ́ ó nì wọ́n bá ti wò ó náà dúró ti o wọ́n máa wò kíní kan wọ́n ti skáàni ẹrù rẹ̀ wọ́n rí pé nǹkan kan bẹ́ẹ̀ tó burú wọ́n bá ní kó náà wọlé ibi tí wọ́n ti kọ́ káwókè wọ́n wọ́n skáàni ara rẹ̀ wọ́n ti kíní bàbá tó ti wọ́ bẹ́ẹ̀ tí òtún lè jáde máa bá ti sọ. máa sẹlẹ̀ ọlọ́run ní pàtó rí wa. owó ọdún márùn-ún á pàdé lálùkìyà ẹlòmíì ọ̀fẹ́ gbẹ́mí mi nù bàálù. ìṣe ọmọ ọ̀dọ́ ṣé ìṣe rí wa ní ìṣe ọmọ ọ̀dọ́ ẹni tí ń sọ ọmọ ọ̀dọ́ lé sórí tẹ́sí kátó wá pé international level ọmọ ọ̀dọ́. àwọn òbí lẹ́yìn ti ń ṣe fọ́ọ̀nù ẹ wàá rọ ọmọbìnrin tó ti bójú tó ti bóra à kí á là ń ṣe fún pé à ń talé dáàtún bójú ọ̀dà dúpọ̀ à ń ta nǹkan mìíràn mọ́ àtọ̀lẹ̀ ń ta ẹ̀ tó ń bójú ẹ̀ ń ta nǹkan mìíràn fàwọ̀ tajà nù. àkàràmọ̀kọ́mọ́lá ọ̀pọ̀lọpọ̀ nu wọn wọ́n ti di aṣẹ́wó international level torí di eléyìí ẹ jẹ́ ká dúpẹ́ fọlọ́ lórí ìdẹ̀ra tọ́lọ́ nínú kó adúpẹ́ fọlọ́ nígbà ní máa wá wàkúwà à ń bọ́sibọ́sí pé a tún gbọ́ pípé ọkùnrin wà tó níyàwó méjì ó sì tìyàwó kan ránṣẹ́ pé kó lọ sọmọ ọ̀dọ̀ lókèrè tíyàwó kan sẹ́kùn lé kọ̀ wá jọ gbóhùn àbí ìyàwó kejì ní pọ́nmọ́ tí ìyàwó tọ́ lọ ti tẹ́ wówó wá fọ́kọ àti fámílì tó fi lẹ̀ yọmọ wa pọ́nmọ́ ká lọ́kùnrin láì sálúwẹ̀ẹ́. أعوذ بالله من الشيطان الرجيم سنجو لا يوابع جاتو بينا فإذا كان ما orí tọ́lọ̀ ń sè fún wa lórí. àwọn tí wọ́n ń ti agbátẹrù báwọn ọmọ ọlọ́run ó sì máa gbọ́dì sílùú òkèèrè lọ sọmọ ọ̀dọ̀ wọn lọ bẹ̀rù ọlọ́run nítorí pé àwọn gangan la lágbẹ̀dẹ tí ń rọ sẹ́kẹ́sẹ́kẹ́ tí ò lè fi sídìí ọmọ jẹ. sẹ́mi pé tí ó mọ sọ̀nà táwọn ọmọbìnrin kan lọ máa sọmọ ọ̀dọ́ nílùú òlù ó yẹ kó náà ti kọ́kọ́ rán ìyàwó tiẹ̀ ó yẹ kó ti kọ́kọ́ rán àwọn ọmọ rẹ̀ bìnrin káfí lè mọ̀ pé ní tó pè lágbo bà ó ń ṣiṣẹ́ torí wọ́n lọ kọ́kọ́ ń lò nígbà wá tì wọ́n sọ̀ ń tán àlùkìyàmọ̀ ni ìdájọ́ ti wà lọ nígbà tí à ń sọ ẹyẹ jẹ́ àwọn obìnrin ọmọ alọ ẹ má fà àwọn ọmọ yín lẹ̀ kán lọ máa sọ ọmọ ọ̀dọ́ ọmọ ọ̀dọ́ ti jẹ́ ọmọ bá wọn sùn ní níjọ nàìjíríà náà wàá bàjẹ́ tó báyìí tíjọba tó à ń gbà púpọ̀ máa kọ́ńtírì wọn máa lọ sọ ọmọ ọ̀dọ́ wọn á ní ẹwọn lọ fíṣàlì ìjọba ọmọ à ìjọba náà ti sùn ó ti ó ti ó ti iye rẹ̀ iye rẹ̀ ti sọnù tipẹ́ nísìnyí bàálù yìí fẹ́ kù àwọn á nínú èèyàn two hundred and seventy tí bàálù yóò kó àwọn èèyàn one hundred and thirty nínú wọn gbogbo wọn ọmọkébìnrin ni wọn kí lè lọ sí lọ bàbá yín bẹ lọ ni àbí ìyá yín bẹ lọ bàbá yín pé ibi tó ti tají lẹ́yìn náà ẹ travel kálukú ń lọ sí Àbújá kálukú ń lọ sí Àbújá kálukú ń lọ sí Àbújá níbi tí àwọn ẹ ti wà àwa rí igbá àtọkọ ọ̀sán àtọkọ alẹ́ gbogbo wọn ọmọge náà ní sáwọn mọ́tò nígbà tí ọkọ bá ń kó èèyàn fifteen tá a rí ọmọge twelve ọkùnrin three kó lọ jẹ bàbá yín gbà Àbújá àbí ìyá yín bẹ lọ Àbújá máa ń tẹ̀lé tí èèyàn kàn lè máa lọ wà wọ sùn ní ọba di pé àwọn lọ ẹmbàdì àwọn lọ ẹmbàdì wọn sì máa bá pásítọ̀tù pàdé lọ àjẹpé wọn ti fúlọ̀ ẹ̀ wọn lọ sí foreign country gbàjẹ́ láti lọ́ọ́ máa tìrà. so sórílẹ̀-èdè wa ní dignity a ní dignity náà lọ́pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà tó bá dé lókèrè yóò kàn sọ pàtó áfíríkà ló ń ti wá ní. ìṣòro àwọn áfíríkà kan sì tún lápọ́nlé tọba sọ náì náì náì wá nàìjíríà ọ̀ ẹ̀dùn wá pé wọ́n ti ṣe mistake náà fún visa wallahi musiba sowó kan bàjẹ́ àti wá bá ti tún ọmọbìnrin kan gbà tó gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ kìtà sí lórí ọ̀rọ̀ mọ́ àwọn ọmọbìnrin tí ń lọ sọmọ ọ̀dọ̀ ní àwọn ilẹ̀ lárúbáwá yìí wọ́n ń dà yí wá nù nínú àárí náà ní ìsìn náà àwọn àlùwà náà gbogbo yìí ọmọ tó ti lọ́kọ láti ti so yìgì wọ́n ti so yìgì wọn bá kàn gbọ́ lójijì ìyàwó tó yẹ pé wọ́n mú ìyàwó bọ̀ rọ̀lẹ́ ẹ̀yin náà lẹ́sìn lẹ́ni tí wọ́n ń gbé ìyàwó bọ̀ wá bá kọ́ máa nàgà yọ nàrùn ní ìsìn òkè ṣe ní nàgà lásán o so ọkọ ìyàwó oúnjẹ́kọ̀ kọ̀ nàgà eré ti rọ́ àbá ìyàwó ti ó ti bára rẹ̀ lẹ̀ lárúbáwá kékeré ni ẹ jẹ́ kí dẹ́pẹ́ ojókòó síbẹ̀ o olóńgbòwò lọ tiẹ̀ ẹni tí wọ́n ti tó yìí fún fa àti wọ́n ti ń prọ́sẹ̀sì bí ó bí ó ṣe lọ wọ́n sì tún so yìí rọ́. tọ́ ọmọbìnrin kan wá gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ yìí òun náà wá wà nílẹ̀ lárúbáwá kí n sì ń si ọmọ ọ̀dọ́ lọ́wọ́lọ́wọ́ ọwọ́ wá nọ́mbà mi ọwọ́ rojọ́ rojọ́ sọ́kún òní ha gbogbo tí mo sọ̀rọ̀ láì dáhùn bá pàdé kódà òun ó tún sọ àlékún fún mi òun fi tòun òun fẹ́ fi tẹ̀sípírẹ̀ǹ tó yẹ pé màá tún gbọ́ kí n tó fi kún nǹkan tí mo ti mà lórí ló bá bẹ̀rẹ̀ sí ní rò lóríṣiríṣi tó tó ń rí tó ń sì wà lẹ́nu rẹ̀ títí kádàkù ká máa kó bẹ́ẹ̀ lọ kóun ó ti yọ ń ìranù ìrẹ́gbẹ̀ ewó wọn ò fi lọ wọ́n sá sọ débi kí wọ́n fi ń lọ òun sá ni òun sá fọ́gà ni ọ̀gá olú omi kúkú bí yíyè wọ́n bá yọ kìíní tí wọ́n máa wé mari mọ̀táwíà ó dùn ní ju kòbókò lọ àbá tọ́ba nàmáyàbá ò lè dákú pàápàá tó bá báyàn níbi àwùjẹ lórí kíni ọkọ ọmọ ọba ni àbójúwó tó gbẹ ẹnitọ́lọ́mbà wa kọ ìyá máa o kò ní gbọ́ kò sì ní gbà tó wọ́n sì ní tó ọmọ bá ń fi náà ṣeré àbùkátà pé ká lè kó ń bẹ̀ ọ́ ẹ jẹ́ ọkọ̀ wọ́ọ̀tì tí náà bá ju lọ́wọ́ ńkọ́ lọ́mọ kò sùn nítorí délé ẹni tó lọ́n bá kọ́ yàrá ẹjọ́ lọ tó bá dé kọ́ wa ròyìn tó ju ẹ̀ bá rí sùn wa ọlọ́run tẹ òkun lórí bá fún wa nítorí ká lè sàǹfààní bẹ́ẹ̀ kọ̀tẹ́ lórí ba fún wa nítorí ká lè bá a máa tẹ́ lọ́ǹgara rẹ̀ ọlọ́ni lè dán kúrò mẹ́nu láhùmá nítorí yá ó ń tẹ́ lórí ba fún yín ká lè máa jẹ àwọn ẹran tó tutù ẹran tó dùn ẹran fresh ká lè máa rí jẹ láàrú ìyẹn wẹja nínú òkun torí ẹ̀ wọ́n ní sọ ma fẹ́ ròyìn èèyàn wípé èèyàn lawọ́ wọ́n sọ yìí pé òkun nìyẹn bàbá yìí òkun ní kí ló dé wọ́n nítorí bí òkun ṣe máa ń tàyàn lọ́rẹ pẹ̀lú àwọn nǹkan tọ́lọ̀ wọn bá kó sínú rẹ̀ tí ò ní kó sóò tí ò ní kọ́ rẹ̀ gbogbo pàtẹ́ bá tún débẹ̀ ẹ tún rí nǹkan mú náà ni. ẹ bá wo tẹ́tẹ́ alápèjúwe international level wọ́n á gbé ọkọ̀ ojú omi wá bí ètò ti pọ́ ọwọ́ tó ń fi pẹja ọ yàtọ̀ sí ti àwọn àfọwọ́pa tiwa wọ́n máa sọ àwọn àwọn bí wọ́n ti sọ tí wọ́n wọ ìsàlẹ̀ ìsàlẹ̀ ìsàlẹ̀ òkun lọ wọ́n lè fi ilẹ̀ fún bí ọ̀sẹ̀ kan táwọn náà wà lórí òkun gbà tí wọ́n bá wọ agogo ẹ́ńjìnì wọn kókó dá gbogbo àwọn àwọn padà àbá atúrò ẹja tí ó kó jáde lọ́kọjá àbíkà kò sí pẹ́lú mi náà ti pa tiẹ̀ pẹ́lú mi náà tó ti rí tiẹ̀ pa kò pẹ́lú mi náà ti rí tiẹ̀ pa torí ẹ̀ kálíbà máa jẹ àwọn ẹran tó dùn nínú òkun ẹran òkun ó dùn púpọ̀ ọba àjókù ọba àjáàyè rẹ̀ ọlọ́run ọba gbà kẹ̀kẹ́ jẹ ẹran òkun kò bùkátà kẹsẹsẹ dúkẹ́ tó jẹ bíyẹn bá lè mú ẹja lókun kọ́ máa jẹ láàyè kò sí wàhálà mbẹ tí ọba ti ní rán ọ́nà fi ọlọ́run ọlọ́run gba ilé jẹ́ láàyè ilé jẹ́ ló. tọ́ ẹ rí ẹja mi nínú òkun tí wọ́n bá pa á tí wọ́n bá pín fún ará àdúgbò kan táwọn ará àdúgbò yìí tí wọ́n pọ̀ tó one thousand people wọ́lá ìbálòpọ̀ rí gbàgbẹ́ lẹ́ran tí ò ní kiri. níbi tí ẹja mi tóbi dé nínú òkun ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ fún wa àwọn ẹja lórí tìrìtì tọ́mì yẹn ń pa nù. وتستخرجوا منه حلية تلبسونها ọlọ́run tó tẹ lórí bá mú yín kẹ́ ẹ lè bá a máa kó àwọn nǹkan nǹkan ọ̀ṣọ́ àwọn nǹkan téèyàn á máa fi ṣera rẹ̀ lóge kẹ́ bá a tún máa kó jáde nínú òfin tẹlifẹsùn náà kẹ́ máa wọ̀ kẹ́ máa fi tóge ìyẹn ni tó bá tọ́ sí bíi alólóòló òkúta olówó iyebíye tí máa bẹ nísàlẹ̀sàlẹ̀ ní òkun àwọn òkúta olówó iyebíye míì tó tún yàtọ̀ sí lóà tí wọ́n tún lè rí nínú òkun ọlọ́run ọba ló tẹ òkun lórí bàbá yìí ọmọ èèyàn wọ́n wọ inú òkun wọ́n lọ kó ikú lè wá kíní kan ẹ̀yìn lẹ̀ tí ìmọ̀ bá ti ń wẹ̀ àwọn wọ́ bẹ̀. torí ẹ̀ ní kọ́ńtírì tá à ń pè ní Al-Bahrain lẹ́gbẹ̀ẹ́ Saudiya àwọn ọmọ bẹ̀ pàkẹ́tì gidigidi níbi ká wọnú òkun lọ sísàlẹ̀ ká lọ kó lóòlù àjáde. torí rẹ̀ lóòlù à kìí léfò lórí òkun lóòlù à wọn èrè láàrin gbùngbùn ibi tó mi wà nínú òkun ìsàlẹ̀sàlẹ̀ òkun ló máa ń gbé tarumu al-izza thumma tanamu layla yaghusu al-bahra man wọn ló fẹ́ téèyàn ńlá ọbẹ̀ di ẹni tó láàmì láàká nílé ayé ọbẹ̀ dẹni tó ga nípò nílé ayé ọwọ́ à ń fi gbogbo òru rẹ òun fi ń sùn tí ìwọ ọmọ pé ẹni tó bá fẹ́ rí ló òló à yọ wọnú òkun kò tún á ní dúró tòsí ìsàlẹ̀sàlẹ̀ òkun ló ti rí ló òló à wọ́n túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ dèèyàn ńlá wọn ọ̀tọ̀nà tí wọ́n fi dèèyàn ńlá ọ̀pọ̀lọpọ̀ fẹ́ dolùmọ́ ńlá ó sì ń sun oorun ńlá sẹ́mi pé yóò dolódo ńlá so ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá fẹ́ achieve nǹkan kan yóò ṣètò àsìkò ìgbà tí ojú bá ń pọ́n àsìkò ìgbà tí gbogbo nǹkan bá ṣòro fún ọ àsìkò ìgbà tí ò rọrùn fún ọ ẹnìkan ò ní mọ̀ ọ́ láyé kódà àwọn ẹni tó mọ̀ ọ́n síbi ìgbà táwọn ò rí ọ rí wọn ò ní fẹ́ tò mọ́ tí wọ́n bá wá ṣe sùúrù tó ṣàforítì tó faradà tó ń bá lọ bẹ́ẹ̀. ìwọ lọ́padà àṣeyọrí ńgbà tí ọlọ́run bá gbàdúrà rẹ gbogbo èèyàn wà di mọ̀lẹ́bí rẹ wọ́n ní àìsówó ìnìbí òtí gbogbo bá dé ńkọ́ ẹrú tọmọ ní bá ní tán so ìwọ wàá fẹ́ ṣe wàhálà fẹ́ ṣe wàhálà wọ́n kàn ń wò pé ah, ó yẹ kí gbogbo èèyàn wá dún èèyàn náà ni àwọn onílọ́dọ́ lòdò ó yẹ kí gbogbo èèyàn wá àpò olówó tó fún wa kàlàm ọ́ọ̀dì àìmọyẹrù rẹ ti mẹ gáràjì. mọ́gbà tó ń ṣe wàhálà tó ń ṣe kí nobody will know you. torí di eléyìí ọlọ́ọ̀ni nínú òkun náà láti máa yọ àwọn òkúta olówó iyebíye yìí tẹ̀ ń wọ̀ wíwọ̀ rẹ̀ kò sí fọkùnrin àwọn wọ lóòlóà kò sí fọkùnrin àwọn wọ góòlù kò sí fọkùnrin diamond kò sí fọkùnrin gbogbo àwọn nǹkan olówó yẹ bí èèyàn kò sí fọkùnrin lẹkẹtà kò sí fọkùnrin kí ló fi lẹkẹtà ọ̀rọ̀ sí ọ̀gá tó gbogbo àwọn nǹkan yẹn kò sí fọkùnrin nínú àwọn nǹkan ọ̀ṣọ́ obìnrin lórí ìràkúrọ̀mọ̀ kó mo lọ láwùjọ tó wa táwọn ọkùnrin bá múra tán bóyá bùbá ni wọ́n wọ̀ àti ṣòkòtò àbí bùbá àti sọ́ọ́rọ́ dantike ni àbí dandogo ẹ̀rí kí wọ́n tún gbé kínní kan sọ. kódà téèni táwọn ọkùnrin yóò bá tí wọ́n máa fi sọ́rùn níbi táyé bá ti gbarọ́ a máa pàǹpàǹ gan adúrú ẹ̀ táwọn obìnrin máa fi sọ́rùn láti jù. àwọn òbí lẹ́ẹ̀dùn ẹ̀ ṣe sọ́rùn ẹ̀ mọ̀ wá òkè owó wọn fi lẹ́fẹ̀ẹ́ àwọ̀ àtọmọ́ wọn fi ẹlòmíín bí táyé tún gbàdé ó tún fi yẹ díẹ̀ sí lọ́kùnrin ẹlòmí àtúnfi worowóró àfisọ́wọ́ àfisẹ́sẹ̀ wala hawla wala quwwata illa billah ẹnìkan á sọ pé nítorí òfin sọrùn is just ordinary meter kìí ṣe pé kìí ṣe gold kìí ṣe silver nǹkan pẹ gbọsẹ mọkọ boy ẹjẹ bi ẹyin man so ntọ́lọ́wọ́n bá bá ti léwọ̀ ẹ̀jẹ̀ náà bíkọ́ tọkùnrin bá ti ń fi nǹkan ọrùn ti ń fi nǹkan ẹsẹ̀ ti ń fi nǹkan etí ìṣe obìnrin wọn ọ̀bẹ máa ọkùnrin ò ní ìjọkùnrin má ibi ká sì tara kúta láti mọ ọkùnrin Umar radiyallahu anhu ó ní ikhshawshinu fa inna an-ni'mata la ẹ tara kúta rí ìdẹrẹ lọ títí ẹni tó ní lè má ní má ẹni tó ń rí lè má rí má tẹ̀ bá ti wá sara kúta ẹ̀ mọ̀ kẹ́ síra yín torí ẹ̀ akramakumullah àwọn nǹkan ọ̀ṣọ́ yìí ó wà fún àwọn obìnrin nítorí pé àwọn obìnrin inú ọ̀ṣọ́ lọ́lọ́ ń dá wọn ọlọ́ni àwọn ọmọ ènìyàn lè òfin lẹ́lẹ̀ yẹtì wọ̀ owó ọ̀fẹ́ ọ̀ṣọ́ ọ̀gá ìrọ̀rùn bíi tí àwọn obìnrin tó ti pé inú ọ̀ṣọ́ la dá wọn bó bá sì di ọ̀rọ̀ ká rojọ́ wọn ilé rojọ́ kọ̀rọ̀ wọn yé dáadáa táwọn náà lẹ́ẹ̀ máa kọ́ lọ́n bí lọ́mọ ọlọ́run ò bí ọkùnrin á ń bọ̀ síbọ̀ sí pé yọ wá bí obìnrin làmìyẹ́lẹ́ wọn làmì yóò lọ ọba tí ò bí máa tẹ́nì kankan òbí ni Allahu Rabbul Alamin ọlọ́run ọba ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ńlá ń bí ó kò kí ẹni tí ó bá gbọ́n kó mu lò àwọn onímẹ́lẹ́ tí wọn ọ̀fẹ́ kan á ṣe ẹ̀rí kójú kan náà ṣe bá tí wọ́n sílẹ̀ máa bá wọn. ọlọ́run nínú àwọn àyà mi yóò sọ fún wa nípa fún ṣe mú àwọn irúgbìn jáde fún wa nínú rẹ nísìnyí asọ́lánà ìpè àgbẹ̀ ọlọ sóko bóyá kóńgò àgbàdo lọ ọlọ́run nrọ ń rọ̀jò alálùbáríkà kí nǹkan tí mo gbìn kọ́ mọ́ rà á sínú lẹ̀ ọlọ́run ti rọ̀jò. sẹ́wọ̀n kọ́ àgbàdo ẹyọ kan tó bá mú igi àgbàdo ẹyọ kan jáde ọmọ lè má jẹ́ ike kùkù kan ní ọ̀wà lára rẹ̀ omi àwọn ẹyọ kùkù méjì omi àwọn ẹyọ mẹ́ta bẹ́ẹ̀ bá bá mi àgbàdo ẹyọ kan làwa fi sílẹ̀ kùkù mẹ́rin lára kùkù àgbàdo kọ̀ọ̀kan iye àgbàdo mélòó la tún bá ń bẹ ẹ wo orí Ọlọ́run ọba bó ti ṣe pọ̀ tó Ọlọ́run ọba ń fẹlẹ yìí kọ́ wa lẹ́kọ̀ọ́ ike gbogbo yín pátá náà la sọ náà bíbọ àtìrí fún ṣùgbọ́n gbogbo yín pátá kọ́ nílò àwọn èèyàn fẹ́ràn ìfà wọn fẹ́ràn kásìsẹ́

tí nǹkan fi máa jáde ńbẹ mélòó làwa ń dáko sí nínú ìdá pàtì pátá korongodo nínú ilẹ̀ tọ́lọ̀ fún wa ókè mi ò nílẹ̀ bàbá mi ò sì nílẹ̀ ẹbí wo ò nílẹ̀ àwọn ẹni tó nílẹ̀ wọ́n pọ̀ títí ń ṣẹlẹ̀ tí wọ́n fọ́n lẹ̀ kíkọ́ máa dáko sí tó bá gbọ́ dáko sí máa dáko sí torí wọ́n gan láti fi takoko lẹ́ àmọ́ fẹ́ wọ́n bá wa sọ̀lẹ̀ wa ẹlòmíì ti ń dáko lórí ìlú lẹ́nu kì í sọ̀rọ̀ ọdún mẹ́wàá tí wọn ò sì ní kó máa san kankan ṣé gbogbo wa náà la fẹ́ dáko tẹnìkan bá kí wa ní tó bá gbà wá lọ́wọ́ sáré tọwọ́ rẹ ti pàǹpà ní àgbẹ̀ni gbẹ̀ni ọlọ́run wa ìyẹn rí gbé ìjọba sún wọ́n lọ sí di kọ́ ọmọ àti àgbẹ̀ hmm, ọmọ bá dámọ̀ràn wọ̀rọ̀ sàgbẹ̀ láyé rẹ̀ yóò tún máa fi wò kọ́ ẹsẹ̀ pé fóònù. ọmọ èèyàn fẹ́ wàhálà ẹ ọmọ ní iṣẹ́ díẹ̀ owó ńlá ìgbà wọn ń tọrọ nù kò sẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ kálukú kàfẹ́ máa ṣiṣẹ́ ní gbẹ́dẹ́múkẹ́ láì ṣe kankan níbí náà ọlọ́run tún kòwé fún wa wípé a tún ti ṣe àrìsìkí fún yín. a gbogbo àwọn arísìkì tí ń yọ nínú lẹ̀ ọlọ́run sọ pé lágbájá nìkan la ṣe fún ọ̀sọ́ pé dóòlà la ṣe fún ọ̀sọ́ pé la ṣe fún. ìwọ bá ẹni tó máa kéwú ó sì lọ mú ọkọ rẹ ọ̀nkọlẹ̀ kó o tiẹ̀ lè dálẹ̀ kọ́ ọwọ́ àgbà alágbàro alágbàro ń bọ alágbàro yìí náà ló àdìsíkì ọ̀jáde inú lẹ pẹ̀lú ògo ọlọ bẹ́ẹ̀ ni tí bàbá mẹ́kò náà bá ṣe bẹ́ẹ̀ bí bàbá káfíńtà lọ́ bá ṣe bẹ́ẹ̀ bí bàbá àgbẹ̀ náà lọ́ bá ṣe bẹ́ẹ̀ kò sí ìyàtọ̀ ọlọ́wọ́ bó ń marí ti kì jáde ètò túmọ̀ sí pé láti ẹ̀ wá gbogbo èrè oko wa náà gbé àti end of the day kò twenty thousand lọ àlékún ni àbí èsì àlékún àjèrè twenty thousand àlékún ni ó sì sàn ju rárá lọ ṣùgbọ́n ẹlòmíì yóò ti máa yín mú pé twenty thousand pé tá à ń sọ̀rọ̀ owó owó tí dẹ́rù bójì tí owó kan wá bẹ láyé tí dẹ́rù bójì kò sí torí bó bá ti pọ̀ lọ́wọ́ rẹ sí lòsì gan-an ni wọ́n máa fẹjú wájú ẹ̀ torí de eléyìí ọlọ́run tí wọ́n á kọ̀wé kan fún wa bíi pé a tún ti dárísìkì sínú òkun àwọn nǹkan ọ̀sán kúnnú òkun. Ewọ wọnú òkun ẹ lọ kó àwọn náà àbá èèyàn ti rẹ ọmọdé wẹ èèyàn lọ kọ o bí ẹnìkan náà máa mọdé wẹ ńgbà wọn fi náà kìí ṣe gbogbo ru ọwọ òkun ó ṣe kiri kankan àgbàtí tẹpẹ kan ọmọ tèmi ọwọ awọ òkun ọlọmọ méjì bẹ́ẹ̀ làwọn ìyá bàbá ọmọ sọ. àbá tọba wa di náta ti fún ọ ló gbé nígbà àwọn nǹkan oríṣiríṣiríṣiríṣi lálẹ́ rí kó jáde ok ní nàìjíríà wà ń bì ní èmi fẹ́ kó àrísìkì nù tí mo ní láti lọ gba permission lọ́dọ̀ ìjọba ike mo fẹ́ wọ òkun o ní ìdíjarí kékeré nínú bọ́dà alẹ̀ gan ọ̀gbà permission ká tó wá kó nàìjà wà á wọlé bẹ́ẹ̀ kọ̀sáàdì kọ́ ọmọdé owó ẹ̀kọ́ tó má para rẹ o tó bá wọlé tó ọ lọ kọ lọ wò ó àìmọye nǹkan ló mú jáde wọn báyìí àwọn arìsìkì fún òkun tọ́lọ̀ wọn bá kó bẹ́ẹ̀ àmọ́ nǹkan tí máa ń ṣẹlẹ̀ ní gbogbo gọ́ọ̀mẹ̀ntì láyé àwọn sọ ikú gbogbo òkun yẹn arìsìkì ìjọba àwọn ọgbà fẹ́ẹ́ pọ̀jù kọ́ táǹpà pẹ̀lú ẹ̀ tó ń torí de lè bóyá tó bá ti jáde jáde àwọn kan mú ọ ni pé kí n lọ lọ sí fẹ́ẹ́ tí ń wẹ̀ dòní ókè ọ̀wá lè kọ́ swimming lé yín òkun ló ti fẹ́ kọ̀ tóra náà ti mọ̀ pé nǹkan máa bẹ ní nǹkan àlùmáàní ilẹ̀ nínú torí délé ní tó bá tún lọ sínú òkun lè bá nǹkan mi pàdé o mo rò pé yé wa torí pé o lè bókú èèyàn pàdé láì níyì torí bọ́kọ̀ tí omi ti lọ yẹn tó bá hàn sí àwọn travelers yẹn wípé báwọn ti ń lọ yìí àwọn ò ní gba etí bèbè ìlú kankan àárín gbùngbùn òkun náà làwọn máa tọ̀ títí táwọn débi táwọn lọ àwọn sì sọ̀tẹ̀ méjì lórí omi ẹnìkan nínú wọn wá kú sínú ọkọ̀ ojú omi wọ́n wá wò ó pé títí ìgbà wo làwọn ní táwọn lè fi pírísàvù ara rẹ̀ tí ò ní jẹrà tí ò ní máa rùn tí ò ní bẹ́ tí wọ́n bá ti ní bí wọ́n ti lè sọ ara rẹ̀ tí wọ́n ti máa ń ṣe ni pé wọ́n lè di òkúta máa ń kùn wọn wé ma lára wọn wá sọ sínú òkun wọn bá sọ sínú òkun òkúta ni ọmọ wa bá lọlẹ ni ọmọ bá lọlẹ tí o fi dé sálẹ̀ torí kọ́ mọ́ bàjẹ́ pé tí wọ́n bá kàn sọ bẹ́ẹ̀ lásán tó bá yá yóò di pé ńlẹ́kọ̀ọ́ náà kún omi ọmọ gbé lọ ọmọ gbé bọ̀ so àmọ́ tó bá ti di òkúta mọ́lá dáadáa ìsàlẹ̀sàlẹ̀ òkun náà ni ó dé sáré rẹ̀ tí ó kù sí àti ó dẹ̀ra sí torí ẹ̀ ló jẹ́ pé bóyá wá lóòlù àlọ́ ó tún lè kó lòlù àlọ́ náà tó gbogbo orí eléyìí ọmọ ìṣẹ̀lẹ̀ torí àwọn sọ pé nínú Islam kò sí nǹkan tó burú náà kí àwọn mùsùlùmí ó ṣe bẹ́ẹ̀ wọ́n ti jẹ́ pé àbá pẹ́ ká tó rí ibi tílẹ̀ wà kí ara ọmọ ẹ̀yà ọmọ bá ti wá di pé ń jẹrà ọmọ bá wa lọ di nǹkan míì tó oorun rẹ̀ gan ní ti káwọn náà tún gbádùn mọ́ tí bá ti kúkú dùn láàmú so a ti sọ̀látù jánásà sí lára ń bẹ̀ yẹn a fà sọ̀gbẹ̀ sí lára ń bẹ̀ yẹn so a wé mọ́lá dáadáa a wá wá nǹkan tó bá wúwo a so máa ń kùn tó bẹ́ẹ̀ la wá sọ sínú òkú nítorí wúwo ní ọmọ abá lọ sàlẹ̀ tí o fi ti sàlẹ̀ sàlẹ̀ o wọn á a ẹgbẹ́ ti tẹ ẹran fẹ́ jáde a fi tẹ ẹran fẹ́ jáde o ọlọ́run á nìyẹn o afẹ́ fi sọ kò sì síbi àti sọ ní á sì ọ̀sẹ̀ méjì lórí o ẹ̀sẹ̀ ṣẹjọ́ kìíní ẹ̀sẹ̀ wájọ́ kejì sotaba la gbé lọ àní kẹkẹ tá a fi ti ara rẹ tí ò ní ṣe ká rọ ti ra tá a fi lọ bò láti rí lókè tòkò sí tẹ́tẹ́ kùtù kan ṣe báyìí. wọ́tọ́rọ̀ ìfọlùkọ́ mu wá kírọ́ fi ọlọ́ni ẹ̀ wàá tún rí àwọn ọkọ̀ tí omi ńláńlá wọ́n máa fi àyà láà omi òkun kọjá sùn sálẹ̀ ni tó ṣe bẹ́ẹ̀ tọ́gbà kọ́kọ́ tí omi kọ́ lè máa lọ bẹ́ẹ̀ Allahu Rabbul Alamin náà la sọ pé kò sí òkúta tó kéré gbogbo bá ti lè òkú kéré tó tẹ́ bá sọ sínú òkun yọ lọ́lẹ̀ báwo wá lè tó wò ẹ wá wá dúró ọkọ̀ tí omi ọkọ̀ tí omi ẹyọ tó máa ń bí omi àmàgbà wọn lọ́dún pípọ̀ tí ó wúwo kọjá sísọ àsìkò táwọn kọ sọ sínú òfin kíkó ti tó máa lò tó máa tì í tán gbé pẹ̀lú gbogbo ẹ̀ńjìn tán fi gbé tán gbé tán sọ sínú òfin pààwọ ó lè ṣe báyìí kó ṣe báyìí nígbà tó ṣubú tó bá ti dúó ó dúó náà wọn abẹ́rẹ́ sí ní lóòdù rẹ̀ pẹ̀lẹ́ àti rò ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ó ti sọ kò ní tẹ́ ọlọ́run ọba ló ṣe gbogbo eléyìí a sì mọ̀ pé ẹni àkọ́kọ́ tó ọkọ́ sọ̀kọ̀ ju omi láyé náà ni baba ńlá wa anabi Nuh alayhi salam wọn là kọ́kọ́ ẹni tó ọkọ́ sọ̀kọ̀ ju omi. ọlọ́ni wọlé tọ́mọtọ́gbọ́n mi fọ́tòlẹ̀ àtúnṣe bẹ́ẹ̀ agba ọkọ̀ ju omi láyè kó lè máa la òkun kọjá kẹ́ ẹ lè máa tara rẹ̀ wá nínú àjùlọ ìyẹn ni pé ẹ tún máa gun ọkọ̀ ju omi láti ìlú kan lọ sí ìlú kan ẹ lọ máa fi ṣe káràkátà ẹ fi máa kọjá láti bí ìlọsọ̀hún ẹ tún kó tọ̀hún náà wá síbí ẹ fi máa kó àwọn èrò láti bí ìlọsọ̀hún lọ nájà ẹ tún kó àwọn tọ̀hún náà wá síbí látàrí pé ọkọ̀ ojú omi wà. ìlú pọ̀ láyé tẹ́kí kò sí ọ̀nà tí wọ́n fi lè rìn bára wọn láyé àkọ́kọ́ ojú omi. so ewu ń ṣẹlẹ̀ ẹ máa gbọ́ gbígbé ọkọ̀ kan overload iye èèyàn tó kú wọ́n ń lọ bí ogóje àwọn èèyàn máa banújẹ́ tọ́ba ti kílẹ̀ eléyìí fi jọ márùn kan ẹ̀ tó ti gbọ́ pé wọ́n tó ti lọ wọ́n tó ti ń bọ̀ lórí òkun lórí odò yìí subhanallah ilaahi nítorí pé àǹfààní táwọn èèyàn ti mọ̀ pé àwọn arí ń bẹ̀ ẹ̀ lè lé wọn bẹ̀ á lè ti torí pé mọ́tò pààyàn kára yòókù tó má gun mọ́tò mọ́ wọn á lè ti torí pọ́pọ̀ ju omi dànù lónìí táwọn èèyàn yòókù tó má wọ̀ ọ́ má ẹ kàn máa sọ́ra ni ẹ má kó ba lóòdì tọ́ ọlọ́ni látara ọkọ̀ ojú omi ẹ máa wá nínú àdúrà ọlọ́ ó tiẹ̀ clear gidigidigidi láyè sí ta yìí àwọn bàbá olówó tí wọ́n lọ rajà wá fún wa látàwọn àlọ́ òkèèrè bàbá àjẹbà lù lẹ́yìn wọ̀ lọ tẹ́ ẹ bá lọ sí Hong Kong àbí China in general. abẹ́ lọ sí Singapore abẹ́ tiẹ̀ lọ sí àwọn European countries bíi Germany abẹ́ lọ sí England abẹ́ lọ sí France àbí Norway ẹ lọ rajà dẹ́ra àbí Amẹ́ríkà ẹ̀ríkẹ́ ẹ̀yin ti rajà pápápápápá ẹ lọ kó fún kágò kágò ọba yẹn ṣípò ẹ̀ iye kọ̀ǹtínà tẹ́ bóyá kọ̀ǹtínà méjì ni bóyá kọ̀ǹtínà ẹyọkan ni bóyá ẹ̀yìn àtẹnìkan lẹ́jọ́ dáwọ́jọ lẹ́ra kọ̀ǹtínà ẹyọkan ẹ wàá máa sọ ń lé pétọ̀ à ń retí ọjà wa kó dé kọ́lọ̀mbà wa sọ dé kí ló dé tí ọba yín dé ọkọ̀ di omi nù nítorí pé òun ló rọrùn jù láti kó àwọn ọjà tó bá ti pọ̀ lọ́nà tọ́jà ó tà lé iye tí ọkọ̀ tí omi ọba wa kẹrù òní ìpúnpá yàtọ̀ sí tá a bá lápò ń bàálù nítorí tá a bá ti fi bàálù ko ọjà yẹn wọn kọjá sísọ torí bẹ́ẹ̀ náà máa ṣe ń sọ̀kalẹ̀ lẹ́rù yẹn ọba yẹn sọ̀kalẹ̀ owó yẹn pọ̀ mọ́kọ̀ omi àdúrà lẹ́ẹ̀ máa fi ràn án lọ kọ́lọ́ǹdé ó dé lálàáfíà tó bá ti dé lálàáfíà àbùsẹ̀bùsẹ̀ torí ẹ̀. ẹ lọ wòran létí òkun kẹwé kọ̀ǹtínà tá ń já kan kẹwò fi òkun tó fi wa ọkọ̀ omi tó ọmọ èèyàn máa ń ṣe ó fi wa àwa lè rí orílẹ̀ tí ọmọ wa sọ fáwọn èèyàn tọ́jọ́ máa rẹ ike ó tò ẹ má ra nǹkan kan wá má sínú ìlú wa láti ìlú òkè kò sórílẹ̀-èdè tó sì lè dánrú ẹ̀wò láyé ni ẹ bá àmọ́ tẹkinọ́lọ́jì ẹ bá àmọ́ àmọ́ tẹkinọ́lọ́jì ẹ bá jẹ́ kọ̀ǹtúmà ẹ̀yin náà ń bùkátà pé kí wọ́n tún kó nǹkan mi wọlé látòkè torí lẹ́ẹ̀ máa rí ní China ó ṣe gbogbo nǹkan tán àwọn gan-an wọ́n fẹ́ẹ́ lè rọ nǹkan tí ò sí síbẹ̀síbẹ̀ àwọn náà tún rajà látòkè ẹ̀rí dé Amẹ́ríkà tóun náà tó ń lé àwọn táàkì tí China wọn máa san rẹ́gẹ́dẹ́ lórí ọjà tí máa ń kó wá sọ́dọ̀ China náà tó gbèsè náà lamẹ́ríkà rẹ́gẹ́dẹ́ lórí ọjà tó náà bá kó o kọ́ńtìrì amẹ́ríkà gbígbéraga rẹ̀ ti ti pọ̀ tó tí ń wora rẹ̀ pé kò sírò òun àti kò ń lọ ọlọ́pàá ayé bẹ́ẹ̀ yìí ti mọ àwọn ọlọ́pàá tẹ́ ń bá ń ṣiṣẹ́ bí àwọn afọ́gá bí àwọn káfíńtà bí àwọn bíríkìlẹ́yà wọn á ní ọlọ́pàá ẹgbẹ́ èyí wọn máa gbé tó owó lába ni àbí tuntun ọlọ́pàá ẹgbẹ́ nìyẹn kọ́nà kan làwọn máa dúró sí tòbí ọlọ́pàá ẹgbẹ́ tí máa fi mú àwọn èèyàn dání nínú àwọn ẹgbẹ́ ìranù tó ń ṣe yẹn amẹ́ríkà wa ti ra rẹ̀ lọ́lọ́pàá gbogbo ilé ayé kò já yé orí mú mi síbẹ̀síbẹ̀ àìmọye nǹkan tí amẹ́ríkà ń bùkátà àfi kó kó wa látòkè pé kọ́ńtìrì kan wá ti mọ dá dúró èmi ò tẹ̀ nídìí kankan lọ́dọ̀ à kò sí ẹ wo bí lẹ ti ṣe tutù tó nílẹ̀ òyìnbó wọ́n tún bùkátà ewébẹ̀ wọ́n bùkátà tòmátò wọ́n bùkátà ewédú wọ́n bùkátà ewé tíì lọ́sọ̀dọ̀ àwọn áfíríkà bàbá tiẹ̀ ní bàálù tá a ṣe tá a tà tá a ní mọ́tò tá a ṣe tá a tà tá a tún ní nǹkan kan míì tá a ṣe tá a àà wọ́n bùkátà ewébẹ̀ wa ẹ̀yin náà máa gbìn wọ́n bùkátà wọ́n wọ́n tún bùkátà pẹtrólù wa ẹnìkan ọ̀gá gbogbo láyé ìkọ́tọ́ kó wọn bùkátà ẹ̀kẹ́kẹ́ torí ẹ̀ látara ọkọ̀ ojú omi àtòkùn ọlọ́ọ̀lọ́mọ ẹ bílíọ̀nù tírílíọ̀nù of dollars tó ń kó kọjá lórí rẹ̀ lójúmọ́. ọlọ́wọ́n bá bó ti wá sí ìdẹ́ra yìí tọ́mọ èèyàn wá jíjẹ mímú gorí rẹ̀ ààbò tó péye gbọ́dọ̀ wà lórí òkun àwọn àjọba kó má jẹ́ pé mùdùnmùdùn ìjọba lẹ́yìn ń jẹ ẹ fẹ́ fojú wí náà tí ó jẹ́ kí ló gbá làáfíà lọ́pọ̀lọpọ̀ àwọn kọ́ńtírì sì ti wà láfíríkà kí máa wo àwọn èèyàn láti di olórí kìí ṣe nítorí pé wọ́n bá fẹ́ ṣiṣẹ́ faraàlú àmọ́ nítorí pé àyè tó yẹ níní àpọ́nlé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àwọn èèyàn máa ṣe àfiwọ́ àfiwọ́ bí bá ń kọjá lọ àwọn ẹni tí ń wà á ká wọ́n máa fọn fèrè ọ̀ràn ẹ̀yà lọ́nà ẹ̀yà bò lọ́nà ẹni àwí ń bọ̀ la hawla wala quwwata illa billah. ìlú ọmọ àdàrú gbogbo nǹkan ọmọ àbàjẹ́ ẹ̀ ní kúrò ìjọba wọn ní ṣe ń tọ́ yẹ fún wọn ṣe. ńgbà tó ti pé gbogbo sọ́jà tó yẹ kó ṣiṣẹ́ fún lù gbogbo ọlọ́pàá tó yẹ kó ṣiṣẹ́ fún lù wọ́n ti kó wọn sẹ́yìn àwọn èèyàn kọ̀ọ̀kan ńgbà tí ọlọ́pàá bíi ogún sọ èèyàn kan ẹ wàá wo didi local government ẹ ní rọlọ́pàá mẹ́wàá police station ọlọ́pàá ogún sì ń sọ èèyàn kan ààbò ti fẹ́ wà iná lọ ṣẹlẹ̀ sáwọn òfin wa àwọn kan ti sọ ká máa jalè lórí òkun wọn ti sọ ti tẹ ẹ bá dé Niger Delta a'udhu billahi minash shaitanir rajim àwọn kan ti kọjá gan òrírí ń bẹ lọ́wọ́ àwọn ọmọ òkú tí wọn ń bẹ lórí òkú àwọn ọkọ̀ ojú omi tó ẹgbẹ́ ń sá eré kọjá gbogbo etí àwọn nébì wa ní ń bẹ lọ́wọ́ àwọn ọmọ àdánù lọ́pẹ́ tó bá ti sá iná sí báyìí gbogbo ọkọ̀ tó mi tó máa fẹ́ lé mú ó lè mú rọrùn ọmọ wa yin àwọn àbá kò yìí ẹ̀tọ́ bá lẹ́mìí rẹ̀ lónú ikọ́ ya dúró tẹ ẹ bá kọjá bí tẹ wà ẹ kú o ẹ kíkú tẹ fàjẹ́ o subahana àwọn sọ́jà tí wàá ń kọ́ àti kí wọ́n lọ ẹ̀wù kọ́yọ gétọ̀ wọ́n sì máa rìn kí wọ́n máa bẹ́rí hmm, àwọn èèyàn àgbẹ̀tẹ̀ sọ́jà wú àwọn yéésẹ torí ogun torí ẹ̀wù ti yọ gétọ yìí náà ẹsìn mọ kótó ogun bá dójú ẹ sọjà gan àti kọ ẹ̀wù dépò pé yọ yọ gétọ kọlọmọdé arógun akọrọmọkọmọlọ bẹ́ẹ̀ náà ní ní Somalia àwọn ọmọ Somalia kan ti gáǹgì ara wọn gbogbo ọkọ̀ ojú omi tí ó bá ti gba bí ìhó Áfíríkà yẹn ìhó Áfíríkà wọn pè kọrùnà Áfíríkà yẹn níbi tí Somali wà yẹn gbogbo ọkọ̀ ojú omi tó bá ti gba abẹ báyìí ọ̀daràn àwọn àwọn ọ̀dọ́ tá gáàgì ara wọn wọ́n máa wá fọ́ ọkọ̀ ojú omi lórí omi lọ́dún kan wọ́n sì dán ọkọ̀ omi dúró lọ sálálú lórí òkun intan kódà àwọn ọkọ̀ ojú omi àwọn àlù tó ní nǹkan ìjà burúkú láyé tí wọn kọ́ ń tí ọ̀dà wọn ta gbogbo ẹ̀dùn wọn wá ní tí wọ́n kọ́ tó omi kan lẹ̀ àbí tí wọ́n bá fún níbi three hundred thousand dollars two hundred thousand dollars ṣeré ni ńgbà wọn bá mú ọkọ̀ tó omi àtẹni tí ń wà àti gbogbo ẹrù inú rẹ̀ tó mú ọmọ lẹ̀ nígbà tí yóò gba yín ẹni tó ràn yín sí ọ̀dà wọn gbogbo ilé ayé wa dáwọ́ jọ fún wọn bẹ́ẹ̀ títí dè sìn àwọn sọ́jà ayé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Russia ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ amẹ́ríkà ń bẹ́ẹ̀ àwọn india àwọn àlóyìnbó mi náà wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn australia wọ́n bẹ́ẹ̀ kí ni nǹkan yẹn ti dínkù wọ́n á sọ à ń kọjá ara áádá kọjá lórí òkun wọ́n sọ dókun dẹ́dẹ́ ọ̀wá sì yé bẹ ní coast of guinea láwọn agbọn nàìjíríà wa yìí lọ sí àwọn agbọn benin republic lọ sí àwọn agbọn ghana lọ sí àwọn agbọn gbogbo wàhálà yẹn ti sẹ́kù mẹ́tì kó la ti fẹ́ lálàáfíà orí ọlọ́run tó lọ́n ṣe fún wa pé ká máa rí lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ láwọn agbọn abidá wa wá yìí o ẹ̀rí ọ̀ràn kan tó pọ̀pọ̀pọ̀pọ̀ dágbàrọ̀ ká má àti kékeré ló ti máa ń bẹ̀rẹ̀ báyìí àtìgbà tó sì wà kékeré yẹn níjọba ti máa mú wá sópin nítorí ìjọba gan náà kò kó ikọ̀ yẹ kó fúnra rẹ̀ ń wàhálà nítorí ńgbà tí gaba búrẹ́kẹ́ tán agbára yín lè má kà mà bẹ́ẹ̀ náà làwọn boko haram bẹ̀rẹ̀ yẹn kínkínní bá àwọn ti bẹ̀rẹ̀ wàláhì àìmọye rìpọ́tù ni wọ́n kọ fún ìjọba pé kó sin nǹkan lórí wọn wàláhì àwọn wòran ẹ wá wò títí dòní agbára ọ̀ka wọn bẹ́ẹ̀ náà ni àwọn ẹni tí ń fọ́ ọkọ̀ ojú omi lórí òkun yìí àti kéékèèké wọn ti bẹ̀rẹ̀ sẹ́mi pé àwọn ẹni tí ń ta àgbọn fún wọn náà àwọn ẹni tí ń gorí òkun kọjá náà ni àwọn náà ní ń ta àwọn àgbọn burúkú yẹn fún wọn. tó nítorí délé ìjọba nídìí láti sara kóta kọta gírí nítorí pé iṣẹ́ ìjọba iṣẹ́ wàhálà nìyẹn ti tẹ̀ gbà. torí ẹ̀ náà sọ pé ẹni bá gbọ́n kọ́mọ wà pò nítorí pé tó bá ti lè wá pò àsìkò rẹ̀ ò ní jẹ́ tiẹ̀ máa o tún ní nísìmí máa ń nù gbèsè ayé bí nǹkan kan bá láàyè tí èsì wọn lọ fà á ìwọ náà ni torí wọn lè kó ẹ dá gbogbo yẹn wọn máa pariwo rẹ wọn máa kú ọ kọ́dà ẹni tó fún ọ lépè pọ̀ ẹlòmíì retí kó rí ọ kó bú ọ kó wọ́n ọ torí wọ́n ti ń bú ọ ránṣẹ́ tẹ́lẹ̀ wọ́n á fẹ́ wo kí ló dé gan táwọn bá ṣépè kan lójú tòkì sí ipò àpọ́nlé nípò olórí ipò wàhálà tẹ̀ńtọ́ bá gbọ́n láyé kò ní wá kù gbogbo tí wọ́n bàjẹ́ wọn ni wọ́n lọ ń bàjẹ́ wọn ò ní sọ̀rọ̀ ètò oríṣi tó dáa bí ètò oríṣi tí ò dáa táwọn bá fẹ́ sọ pé ìjọba da nàìjíríà yìí àwọn kẹta wò kọ́ lọ títí àwọn kẹta tẹrẹ tá tẹrẹ báyìí náà àti tí ìdíkó yí padà torí ẹ̀ náà irú ròǹbòrùn náà gbogbo ẹ̀ kò sí ná àbí náà ti wà ní kò sí security ńkọ́ olóòtú omi ńkọ́ tẹbárí tẹnìkan mú mi olólówó ẹ ọgbẹbọ wò àbíkọ gbé kànga kànga dẹrọ bọyẹ ọkàn wọn fẹ́ gbẹ́ fún mi mẹ́ta tó gbogbo àwọn kẹta wò rí láti mọ sọ pé kò síjọba torí kí táyì padà bá bá a mọ̀ pé yẹ àyípadà bá kò sí security ẹ̀mí ọmọ yẹn ń lọ bí kódà ń lọ kódà ọyọkọ̀ ju ta díẹ̀ lọ ẹ wọ́n ti ń pa yẹn ń pa kúpa láwọn àlùmí ní nàìjíríà wá ń bí àwọn olórí wọn tún lọ wọn tún láwọn lọ sí London wọn lọ kínní kan wọn tún fẹ́ lọ sẹjọ mẹ́wàá ń bẹ ni ó sì gbọ́ pé wọ́n pa yẹn ń pa kúpa kódà kò ní wálé ó dìgbà tíjọ mẹ́wàá ń bá pé ìjọba tuntun wá dé wọn á press press press conference pé agbọ́n ti ń ṣẹlẹ̀ á ti ṣe nǹkan sí ẹgbọ́n ẹgbọ́n á ti ṣe nǹkan sí náà níjojúmọ́ àwọn òyìnbó dẹ̀yìn ń kọ́ sí wọn tẹ́ ní ètò ìjọba òfurufú tí wọ́n lẹ́yìn ṣe ṣé báwọn ṣe ń ṣe tó lórí òyìnbó kan bá wá sí kọ́ńtì kan tí wọ́n ń gbà lálejò ní apọ̀ lọ́ọ́lọ́ọ́ wọ́n á sọ fún lẹ́sẹ̀kẹsẹ̀ ọgbọ́nu news wípé wọ́n ti pọ́ǹpù bìkan kọ́ńtì rẹ̀ kò ní tẹ̀ tíyìn wọ̀lú tíyìn má báyìí bàálù rẹ̀ padà lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí pé àwọn ní bẹ́ẹ̀ ló ń fi ń jó lórí tó kó wọn tètè lọ tó báyìí káwọn ṣe káwọn ṣe tiwa kọ́ wọ́n ní how many thousands wọ́n ti pa báyìí wọ́n ti di three thousand okay no problem cosmic state yẹn á ní population tó lọ sí three million so there is no problem three million minus three thousand so kò sí ta lè mention la hawla wala ara wọn mọ̀ sí ìgbà tí ń dà wá láàmú torí di eléyìí ló ti jẹ́ pé láwọn ojú ọ̀nà wa náà kò sí security ojú ọ̀nà gbẹrẹ kò sí security nísìnyí ló kù gírí gẹ́lẹ́ lọ Kaduna báyìí ni abẹ́lé tán wo kì í mà sí lóru lọ́sàn-án àwọn ajínigbé kún bẹ́ẹ̀ bàjẹ́ wọ́n gbé ọ wọ́n tún sọ pé ẹ̀sán three million owó ọjà tó rà mo bá tuntun wo fóònù rẹ sátori kọ́ ọmọ àwọn èèyàn ńláńlá ah, ah, ah, three times ten tó ti di thirty million subhanallah àwọn sọ́jà tó wáyé fún wa kàńtà wọn ẹnìkan ní ìsìn wọn ṣẹ̀ṣẹ̀ rí wọn túlẹ̀ jóni ọmọ nìjẹ́rì náà wà bẹ́ẹ̀ nù wọ́n wá ń ròyìn bíbí ó ní àwọn sọ́jà yẹn try o àmọ́ wọn ò try jù wọ́n á ní èdè yìí ò yẹ ó nítorí pé ibi tí wọ́n mú àwọn sí i àwọn ń wo bàálù lọ́sàn-án lóru tí ń lọ tí ń bọ̀ tí ń wá wọn kíbo làwọn ajínigbé máa kó yàn pamọ́ sí ń bì ó ní wọ́n ń tíra àwọn ò tíra torí ọ̀yẹ́ kí wọ́n sọ̀kalẹ̀ kí wọ́n wọ gbogbo inú gúúsì wọn wọ̀ <laughs> nígbà tó ṣe kí wọ́n dágbére àkìyàmà lé tó <laughs> ah, ìdí ń ṣẹlẹ̀ nìyẹn ìdí nu ní ti tẹ́ bá nìyẹn lọ Àbújá láti Kaduna tẹ́lẹ̀ dẹ́wọ̀ kọlọ mẹjẹ àárín dọjọ ọjọ ọgbẹ akaramakumula àwọn àti ní gbẹntu bẹnbẹ wọn akọ ọlọ́pàá kan tó ti títí irọ́ lásán pé àwọn kìnnì kan five hundred kéke gba ma patro kẹni àwọn tó máa pawó kéke ní patro kọ káwọn àwọn adágbére kù ẹ̀dá fún un tọ́ba tó ti gbọ́ pé àwọn kìnnì yẹn ti yọ ọ́ mẹ́wọ́n tó rìn síwájú ni pé àwọn ọ̀wá kù àfa ọ̀pẹ́ kò jìnnà gómìnà Kaduna arúgbáyé tó lárí gbóǹkan ó lọ lọ sí àbújá àwọn ajínigbé wa wà lọ́dọ̀ àwọn jọ̀gbà so wọ́n ti wá bọ̀ wíwí wíwí wíwí tí gbogbo mọ́tò ti páàkì lọ́ọ́yà wíwí wíwí ẹ ẹ kọ́ńtínú àbá òun náà bá páàkì <laughs> ó wá rìn lọ kékeré ṣẹlẹ̀ kékeré wọ́n á sọ fún lídà ọgbà ajínigbé wọ́n bẹ lọ́nà débi gọ́vnà ni wọ́n Kaduna state náà tún níbí àti ìwà Àbújá òun náà bá ń sápá lọ àwọn ọlọ́pàá bíi mẹ́ta ti tẹ̀lé wọn bá ti fi àwọn haúsá wọn kó gbà àwọn ọlọ́pàá ibà má tẹ̀lé wọn o àwọn ọlọ́pàá náà sá o torí fẹ́ ti pẹ́ lọ́wọ́ àwọn kíní kọ́ kọjá kíní wọn máa rà á rí báàsì lóòótọ́. ṣèbí yorùbá sọ pé àkókò ìjòyè ó sàn jẹ́ lórí ọ̀ká lù wọ́n ẹ̀gàn fẹ́ jó lórí lásán ẹ̀ lókèrè mẹ táwọn olè dáná láàárọ̀ tóorùn ti yọ ẹsẹ bá fi dà fọmọ bọ kódà kó ti sọjà ló kóra wọn bọ tó bá fi wọn dà fọmọ bọ wọn á gbé ìbọn burúkú dúró láàrin títì la fẹfẹ ṣé ìlú tó wá níjọba la wà ẹ pé kọ́nà ọmọ ti sọ rẹ̀ sọ wa irú ẹ̀ ló ti jẹ́ pé wàláhì orí òkun la rí là ń wí kò sí ètò sí èyí àfi kéèyàn máa bẹ lọ ẹ̀kọ́ àmìjọba kan àmìkíní kankan ọlọ́run la ní ọlọ́run ní ń dá gbogbo wa kọ́lọ́n kọ́ mọ́ yọ wáàpù rẹ̀ lórí wa tọ́ ọlọ́run ní tẹ́ bá wo òkun kọ́lọ́n bá ti tètè ẹ̀ ń wá jù lọ lórí ẹ̀ ẹ̀yẹ́ wo látara òkun ní ọ̀pọ̀lọpọ̀ gbèsè ayé ó dìrọ̀rùn fún wa a kàn máa gbanu ni a kàn máa ṣòfin kófin ni nísìnyí tí wọ́n bá dá wa dá mọ́tò tuntun tuntun eléyìí tí wọ́n ń kó wọ nàìjà pé ní kí gbogbo wọn máa rà mélòó ni ò lè ra mọ́tò ní wa ńgbà wọn bá pe mọ́tò ẹyọ kan ní thirty million kò tún tè kan díútì bíi ten million ńlọ forty million tọ àwọn mọ́tò kan tó yìnbó ti lò ọlọ́ọ̀dá kókó táwa náà lẹ́jọ́ lè máa ra tuntun àkàràmọ̀kùnrin àbá ra àlòkù òyìnbó àánú rárá gba plate number á sọ pé mọ́tò tuntun náà ni níbo lọ́ba dé síbò rí òkun náà ni kò rí òkun tó bá yẹ pé kò sóko irú orin náà ní wọ̀lú ẹ̀yin má yé nǹkan tí ẹ bá lọ wòran létí òkun wàlá èèyàn dẹnu lẹ̀ tí ọmọ ti Allahu Allahu iná ló ti jẹ́ pé nínú orí ńlá tọ́lọ́ máa ń ṣe fún kọ́ńtìrì òun náà ní kí kọ́ńtìrì kọ́ lọ́nà àbájáde sóko tí kọ́ńtìrì ọba ti lọ́nà àbájáde sókun kò síbi orí ti lè pọ̀ tó ń bẹ̀ yóò kù náà gẹ́gẹ́ bí àwọn Niger Republic gẹ́gẹ́ bí Chad gẹ́gẹ́ bí Mali wàláhi kò yízi fún wa gẹ́gẹ́ bí Burkina Faso kò yízi fún wa nítorí pé gbogbo òlú tí o bá ti ní etí bèbè òkun wàhálà náà orí ńlá lọ́nà tó fún ẹ jẹ́ ká lò dáadáa kọ́lọ́n ọba kó fún wa lò dáadáa ọlọ́run ló ń ṣe bẹ́ẹ̀ ká máa dúpẹ́ kọ́lọ́n yìí. وألقى في الأرض رواسي أن تميد بكم ọlọ́run ní òun lòun fi àwọn òkè ńláńlá lòun fi di ilẹ̀ mú ilẹ̀ tá a wà yìí kò ti dúró bá a ti ṣe rí i. níṣẹ́ ni ọba fi wá tí ọ máa dà wá nù àmọ́ àwọn òkè ńláńlá lọ́lọ́run ti ta kókó rẹ̀ ló ti tè kàn fúnlẹ̀ ẹ sì rí pé àpáta a lè àwọn kan táàní kò sápáta ń bẹ rárá rárá bíi Lagos àmọ́ àpáta ti ń bẹ láyé ọ̀pọ̀ kọjá bìkẹ́ àpò. àwọn àpáta yìí lọ́lọ́wọ́ bá fi dé ilẹ̀ mú òun ló tẹ̀lé ìkàn fúnlẹ̀ síbẹ̀ yìí náà mọ̀ pé àwọn ilé dàńkọ́ tí foundation rẹ̀ ọba ti dá ó súnmọ́ pé tí ìjì burúkú bá fẹ́ lásán ó lè wọlé kámẹ́sẹ̀ tí ìsọtílẹ̀ bá mì tó ìdí nì tóbi jẹ́ kí tẹ bá wo irú Japan. ẹ rí i pé wọ́n máa kọ́lé wọn ní kíkọ́ ọ̀tẹ́ni tí ń múra lẹ̀ dé ilé òmìnir nítorí pé foundation tí wọ́n ṣe ó lè tó yàrá méjì wá sínú lẹ̀ tí ó ti jẹ́ àwọn arin tó ṣe pé wọ́n hun wọ́n hun wọ́n hun kọjá sísọ láwọn arin ńláńlá bíi sixteen mm. tí wọ́n ṣe foundation tí ó ní pakọ́já títọ́ láti inú ilẹ̀ wa ìdínú tí ilé bá jẹ́ alájà hundred ní ìjọ tílẹ̀ bá ń mì nírú Japan ẹ lè wà lókè àbí àárín àbí sàlẹ̀ nǹkan tẹ́ kàn fìlì ní pé kọ́ọ̀pù tó wà lórí tébù ó ń fi ó ń fi kọfẹ́ ṣubú ajẹ́pẹ́lẹ̀ ń mì lónìí àbá tó bá jẹ́ rúlé Nàìjíríà sẹ́wọ̀n pé gbogbo ẹ̀ yóò dìjà ní. nígbà tí wọ́n ń ṣe foundation àwọn bàbá bíríkìlì àwọn agbẹ́lẹ̀ ó wá di pé yóò mú blọ́ọ̀kì mẹ́ta mẹ́ta bàbá olè ó ti máa bínú ẹ̀fẹ́ nínú mi lówó dànù á blọ́ọ̀kì mẹ́ta mẹ́ta báwo á owó láti ṣe fílẹ̀. subhanallah ibi táwọn kó ti ṣe foundation tí ó tó yàrá méjì nínú lẹ̀ nítorí ọjọ́ ọ̀la foundation tí ó tún jẹ́ kó gbogbo ẹ̀yìn ni wọ́n ti round láwọn arin tó nípa ju sísọ lọ eléyìí túmọ̀ sí pé bẹ́ẹ̀ náà lọ́lọ́run ti lẹ̀ ilẹ̀ tọ́lọ́wọ́n bá tẹ́ pẹrẹsẹ̀ yìí ìbá dé dúró tí ò bá sí àwọn ìkan tọ́lọ́wọ́n bá fi mú dúró àwọn òkè yìí lọ́lọ́wọ́n bá fi múlẹ̀ dúró wà ilá ilẹ̀ ọba ti wọ́ wa dànù alihamudulilayi eléyìí ò túmọ̀ sí pé tá a bá ní ìdí òkúta ká má fọ òkúta á fọ mélòó la lè fọ tí ó fi wá di kọ́ palẹ̀ lára àwa gẹ́gẹ́ bíi ta ilé wò la ń kọ́ láyé á lè palẹ̀ lára ọlọ́wọ́n bá ló fi àwọn òkè ńláńlá ló fi dilẹ̀ mú kọ́mọ́bà àdáwà nù wà anharan ọlọ́nà ló tún dáhùn òkun kéékèèké ní nàìjíríà alihamudulilayi. àwọn náà ní river niger bẹ nínú àwọn odò tó kún jù láfíríkà yàtọ̀ sírò àwọn river nile àwọn river congo river zambezi so gbogbo àwọn odò ńláńlá yẹn niger náà bẹ nínú àwọn òkun ńláńlá láfíríkà river benue náà òun náà tóbi wọn bá kátó tún á gbé atún aláwọn odò rondo rondo rondo tọ́jú pé àwọn náà alhamdulilah wọ́n ń sáàbù púpọ̀ gẹ́bí rìbá kébì rìbá ògùn bákan náà odò ọ̀sùn ọkàn ìyanilẹ́nu pé sọ́dọ̀ tani tí o bá lẹ́kọ̀ọ́ wọn á lọ péjọ pé Ọ̀ṣun Òṣogbo jẹ́ ńlá jẹ́ lówó lórí irọ́ Ọ̀ṣun ní òjò ọ̀la ní òjò olówó ọ̀gbádùn nǹkan dọ̀ ọ́ láàmú. lódò tó ẹgbẹ́ tó bá kú tó bá kú bẹ̀ yọ wọ lọ ni adúpẹ́ àwọn ọba adúpẹ́ fọlọ́ náà àwọn odò náà nìyẹn ọba mú káwọn odò yẹn kún wà ọlọ́run lọ́dà àtàwọn ojú ọ̀nà gbogbo ló ti fún wa wàlá ọlọ́run ló lànà fún wa kẹ́yìn bá wo báwọn ọ̀nà ṣe rí láyé ẹ mọ̀ pé kọ́ ló là ẹ̀rí bọ́nà ti lọ́kọ̀rọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ yóò líǹkì lọ lúbà yóò tún líǹkì lọ lúbà yóò tún líǹkì lọ lúbà yóò tún líǹkì lọ o ọlọ́run la ṣe gbogbo ẹ̀kẹ́ lè bá a mọ̀ nà kẹ́ ẹ má bàa sọ ọ́ ló tún omi ò ní nàìjíríà ní ọwọ́ abára rẹ̀ ọbára rẹ̀ àbọ̀bára rẹ̀ ní freetown ní sierra leone kò lè sẹ́nu torí bí sẹ́nu lọ náà ẹ̀rí ké lagos ni ó padà dùn subhanallah oní àlọ́ tó fọ́nà mọ́ wa lójú sámà síbàdí ọmọ alọ yọ ọmọ alọ ńgbà táwọn òkúkú mọ̀ ń parẹ́ àlèmọ́ òkú sáma sí náà ó táwọn alọ ni mọ́ tó bá gbé wa lọ bomi ó lè dá pọ́n ìrọ̀lá tó ẹ̀ka ìrísọ́ sọ pé ó ti tọ́jú mẹ́ta tá a ń la tá a lọ báyìí lẹ́bàá àti débẹ̀ mi. débẹ̀ wọ ọmọ náà ọba láti kọ̀kalẹ̀ ọmọ abéèrè tó ọlọ́run ló kọ́ ló fi hàn mí yàn ọlọ́run ni wàá alẹ́ mẹ́tẹ́n wà a tún fi àwọn àmì sílẹ̀ fún yín lórí ilẹ̀ sílẹ̀ fún yín lójú sámà sílẹ̀ fún yín nínú omi ilé ìjẹ́ fi máa mà ní ọlọ́run ní ìràwọ̀ gan-an a tún sí kí wọ́n fi lójú sọmọtò pọ ṣùgbọ́n tí wọ́n máa fẹ́ mọ̀nà látara ara wọ̀ wọ́n máa wá ìràwọ̀ kan ìràwọ̀ yẹn wọ́n pè ní anajumatu alqutbiya anajumatu alqutbiya so ìràwọ̀ yìí òhun tiẹ̀ gbogbo ìgbà tí ọba yọ yọ yọ ní agbọn àríwá ni ẹni tí ń wakọ̀ di omi nídìí láti máa ẹni tí ń wa bàálù nídìí láti mà àwọn ẹni tí ń rìnrìn àjò tí ń fẹsẹ̀ rìn àbí tá ń gbọ́nra fún mi láti fi rìnrìn àjò wọ́n nídìí láti mà iná fi máa ń mọ direction bí táwọn lọ tó bá ń jẹ́ pé south lẹ́ máa ń lọ ẹ máa lọ lọ́nà tó yẹ pé ìràwọ̀ yẹn kọ́ yọ wà ń papọ̀ yín tó bá sì jẹ́ pé north náà lẹ́ ń lọ ibi tí ìràwọ̀ yẹn wà lẹ́kọ̀ọ́ jù sí tó bá jẹ́ east lẹ́ máa ń lọ ẹ máa bá pọ̀ tó yín lẹ́sìn sí àbápọ̀ tó bá jẹ́ west ẹ mọ̀ bá pọ̀ tún yàn bá sí lẹ́sẹ̀ yẹn pàtàkì àwọn ẹni tó ń kọ́ nípa ẹ̀kọ́ ojú sámà yẹn nínú àwọn fundamental knowledge ẹ̀kọ́ yẹn nù inú àwọn àràwọ̀ tó yẹ kẹ́ ẹ̀ mà nínú rẹ̀ ni anadimọ́tò tí anadimọ́tò ọba sì yọ dá dúró yóò dúró àwọn ẹ̀mẹ̀wá náà tún so torí pé ẹgbẹ̀rún gbèsè ìràwọ̀ ń bẹ sẹ́mà kọ́ ọmọ bá sí mu ṣe eléyìí dá dúró gédégbé àwọn ẹmẹ̀wá rẹ̀ ń bẹ lọ́sùn àti lọ́sùn ajẹ́pẹ́ ń dá àwọn àmì wàhálà kàdà eléyìí jẹ́bi tá a dùn sí lónìí àti rí nínú àwọn àyà yìí kí ẹ bó ti ṣe jẹ́ kí ọlọ́run ọba ẹlẹ́dàá ọdá àwọn ẹ̀dá fún wa lórí ilẹ̀ lóríṣiríṣi àwọn ìjẹ́sẹ̀mì àtàwọn bọ̀rọ̀ gidi ẹ̀yẹ ká máa wò wọn kálíbà jẹni tí ọmọ arántí Ọlọ́run bákan náà òkun nínú ìdẹ̀rọ Ọlọ́run Ọlọ́run ọba sí òkun ká lè máa jàǹfààní oríṣiríṣi ń bẹ ká máa jẹ nínú àwọn ẹran tí ń bẹ ń bẹ àwọn ẹran mèremère ẹran tútù tí èsì ìta kó sí fírísà tó pé adùn rẹ̀ ó sì máa dínkù eléyìí fresh wa ni Ọlọ́run tó tún kọ́ wa lẹ́kọ̀ọ́ àrísìkí ń bẹ fún yín nínú òkun ẹ wọ inú òkun ẹ lọ kó jáde ọlọ́run tó sọ fún wa nípa ọkọ̀ ojú omi ńláńlá tọ́lọ̀ mú kọ́ máa léfò sórí omi tí ń kó àwọn nǹkan àǹfààní lọ tí ń kó bọ̀ ó lè bàa jẹ́ ọ̀nà àrísìkí fún yín ó tún wá sọ fún wa nípa àǹfààní àwọn òkè ńláńlá kó ń fi ta ilẹ̀ ní kókó ni ó ń fi ṣe ìkànfúnlẹ̀ kó má bàa rọ́ wa dànù bẹ́ẹ̀ náà làwọn odò kéékèèké àtàwọn ojú ọ̀nà tó fún wa tá à ń tọ̀ tá à ń gbà bẹ́ẹ̀ làwọn arawọ̀ ọlọ́run ọba ṣe é kálí máa fi mànà ní eléyìí jẹ́ ọ̀kan nínú àǹfààní ìràwọ̀ àǹfààní mẹ́ta níbẹ̀ fúnra wọ̀ lójú ẹni tó bá wọ ẹlẹ́kẹrin àbí ẹlẹ́karùn wa ọ̀dájú kó ni pé wọ́n máa fi mànà gẹ́gẹ́ náà ní kó àwọn àràwọ̀ tí ń bẹ lójú sámà yẹn ọlọ́run ṣe ní ọ̀ṣọ́ fún sámà ọ̀ṣọ́ ni fún sámà ẹ̀rí tí sámà yìí eléyìí tó wà tó ti wà yìí tó bá wà tó ti wà kọ́rọ́ gidi tí èsì kọ́lọ̀ wọn bá ṣe lọ́sọ̀ọ́ òní máa dùn wò kọ́lọ̀ wọn bá ṣe lọ́sọ̀ọ́ àtàrà bẹ́ẹ̀ náà lọ́mọ èèyàn ti kẹ́kọ̀ọ́ tá a bá ṣe sílẹ̀ yàrá wa àní fílẹ̀ bẹ́ẹ̀ láyé ìsìn a wọ́n dára àti lóríṣiríṣi fẹ́ẹ́kọ̀ nǹkan lásán àwò àwòdẹnu lẹ́yìn tó bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá ti sánmà lọ. ẹlẹ́kẹta onáà ní kọ́lọ̀ ń ti àwọn àràwọ̀ lóko kí máa fi sọ àwọn ṣẹ̀yàpé yìí nítorí pé àwọn ṣẹ̀yàpé yìí wọ́n á máa gbéra wọn tètìkà wọ́n gun èjìká ara wọn gun èjìká ara wọn gun èjìká ara wọn títí tí wọ́n fi dé ẹ̀bá sánmà lé ayé ẹni tó wà lókè jù nínú wa yóò ọ̀rọ̀ tó bá gbọ́ táwọn mọ̀lẹ́kà ń sọ nípa ń tọ́lọ̀ nǹkan pé yọ ṣẹlẹ̀ tó bá ti wá di gbọ́ yọ sọ fẹ́ni tó wà ń sálẹ̀ rẹ̀ pé nǹkan báwọn yọ ṣẹlẹ̀ ó náà tó sọ fẹ́ni tó wà ń sálẹ̀ ó náà sọ fẹ́ni tó wà ń sálẹ̀ ó ṣeé ṣe wọ́n ti jíṣẹ́ yìí sá sí ọ̀dọ̀ ẹni tó wà ń sálẹ̀ pátápátá kókùn náà tó tẹ̀yọ lára rà ó tọ́lọ̀ wọn ẹlẹ́dàá wa tí fi jó wọn ìgbà míì wọ́n lè má sì rí sọ tókùn náà fi bá wọn wọ́n sì ní kì í ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣáájú kọ́ lọ́n tún rán nàbì sallallahu alaihi wasallam tó gbogbo àgbà ńlá yìí. wa anna kunna naq'udu minha maq'ida lis-sam' faman yastami' al-ana yajid lahu shihaban rasada. wọ́n wá lẹ́nu tó bá sọ pé àǹfààní mi wá wà lára ara wọ̀ táwọn lè mú bí káwọn fi máa wo kádàrí èèyàn káwọn fi máa wo ntọ́pamá àwọn fi máa bọ́yá ìràwọ̀ rẹ ọ̀tàn àbójú ọkùn. ìdánlélé yẹn o ẹ ti gbọdọ fira yín bọnú àwọn wàmà nípa dán ọlọ́wọ́n bá ó tún bàbá wa ṣe àgbéga fún Islam ó tún ran àwọn mùsùlùmí lọ́wọ́ kọ́lọ̀ ẹlẹ́dàá kó gba àwọn ẹ̀sìn wa lẹ́sìn lọ́wọ́ wa kó má ti pọ̀ sí sí wa lọ́wọ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk tó ní bèrè méjì. Aleykum Thank you. wọ́n ní ìlú tó ṣe pé èèyàn ní ìyọ̀ǹda àti gbé bẹ̀ àbí ìyọ̀ǹda tán fún yàn ti jó èèyàn ò rí renew èèyàn wá yọ ló gbé síbẹ̀síbẹ̀ èèyàn rówó pa olówó tà ń pa ń bẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ sí halal ni àbí haram ń bẹ náà ó jẹ́ halal tó wá pé iṣẹ́ rere lọ́ba ń ṣe iṣẹ́ dáadáa ló ń pawó yẹn àmọ́ kò tètè máa wọ́nà láti rìn ní ìwé ìgbélú rẹ̀ àbí kò fìlú wọn sílẹ̀ fún un nítorí pé wù ń bẹ nínú gbígbé ìlú òǹlò láì jẹ́ kí wọ́n yọ̀ǹda fún ọ tó bá mú yẹn wọ́n máa ń fi yẹn tẹ̀sí tó bá tún lọ mú yẹn gbogbo tó bá bá lápò rẹ lówó wá sí ìdẹ̀ ajẹ́ kó ṣiṣẹ́ fún tẹ̀nu tó bẹ́tà kéèyàn tètè ti pápá pàkókò lẹ̀ láwọn àlùkò aláyé àwọn olùmọ̀tìtì fẹ́tùwá ń tiwọn ẹni tó bá ti níwèé gbèlú tí máa ń sẹ̀ ń ṣiṣẹ́ wówó nílùú yìí gbogbo dọ́bà rí haram nítorí pé àṣẹ tí ó mọ̀ ọ́ lè gbèlú ò ní a jẹ́ pé ọ̀ ń ja ìlú lólè tòtá bá wá worú ọ̀rọ̀ yẹn irú ewu tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rù ń bá yẹn ọyẹ kẹ́ni tí o bá ti níwèé gbèlú kọ wà nù nàìjíríà tí wọn náà bó ti yẹ kó rí nù gbọ́dọ̀ wà nù òfin wọn fún èlò ẹ tó ọyẹ kí àjèjì ọkàn wọlú kó má ní pàmíṣàn bí ẹnìkan ló ní kọ wọlú kó má ṣe bí ọmọ lò nítorí pé aburú tó wà ń bẹ kọ àyè tẹ́tù sílẹ̀ àwọn ọmọ tiwa lọ́ọ́ ẹ̀fún sí nítorí pé àkókò lórílẹ̀‐èdè bòmí sábà lọ bòmí èmi la sọ fún wọn lé wa yẹn alọ bòmí wọn ti mọ ẹkọ ọmọ nàìjíríà ní abẹ́rẹ́ ọ abẹ́rẹ́ ọ à kí ló á dé àjòjì sẹ́lẹ̀ tí wọ́n á máa bá wa tutù wa ọwọ́ wọn bá tu wa náà àǹfààní àwọn ọmọ wa ni wọ́n gbà tí jọ̀àjọ́à corruption bá ti bàyàn jẹ́ gbogbo ń dọ́yẹ fún ọ̀sẹ̀ wọn ní pé ìdí ìnù tó fi jẹ́ pé nàìjíríà ń gbé àyìnbáyé kọ́rínà ní gbàǹfààní tiwa jẹ́ nígbà tó yẹ pé wọ́n ní ìlú ọba ti sófin kọ̀tẹ́tẹ̀ a lè rí lè fi àwọn orílẹ̀ mi because àwọn mẹ́ǹtẹ̀n ni wọn òfin wà tó o sì lè gba olétì ẹ̀ nísìnyí àwọn kọ́ńtì láyé tó yẹ pé tí wọ́n bá pọ̀ púpọ̀ wá sí dráìvà tí wọ́n bá fi lè bọ́ ní car wash níjọ́ náà lọ ń padà lọ ìlú rẹ̀ tẹmọ kí dráìvà and car wash ó súnmọ́ra wọn ìyẹn ní bá wọn fọ mọ́tò ní ìsinmi ò sí dírẹ́fà tó ń bọ̀ wá sí ti lù yín àti chan níjọ́ náà wọ́n wọ́n ọ̀ràn tẹ́sí lù rẹ̀ tó bọ́ọ̀ ní tiwọ́ tó nílò ìbílẹ̀ ayé ẹ̀ńgbà tó bá ti kó jáde láwọn ṣàlàyé zakati rẹ̀ o ò tí ì kó torí èpè jáde wàblatif ò ń béèrè zakati sínú ọ̀nà náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك آه إن شاء الله ọ̀la àti ọ̀túnla kò sí ìdánilẹ́kọ̀ọ́ jíjọ mọ́ndé ọ̀la àti ọ̀túnla yẹn èkó la ti ní